إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل فلا هادي له وأشهد أن لا إله إلا وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا السلام أعوذ بالله من الشيطان الرجيم قولي كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم قولي كيف تكفرون بالله بولي أسمع فأكتابي مع الله سبحانه وتعالى báwo lẹ́ ti máa tẹ̀kọ́ pẹ̀lú ọlọ́ subhanahu wa ta'ala báwo tí jẹ́ Allah subhanahu wa ta'ala ilé ìlú náà wọ́n tafsir wọ́n pè ní ìsìnkánu ìkàlẹ̀ wọ̀tàjì ilé ìbéèrè táàbí tẹ́kìní táàbí táàbí ẹni táàbí ti ṣe mà ìgbé ẹtí làkàyè ẹ pé ẹtú làkàyè tó lè ronú dáadáa sí àwọn ìdájọ́ Allah subhanahu wa ta'ala tó ń gba fún ẹgbẹ́ àìlòkó tó wò ní sí ayára rẹ̀ tó gbà tí wọ́n ti dáhùn fún omi tó ń dín pọ̀ tó omi tó ń dé fún omi ó sì wá sí déédéé pẹ̀lú làákà ìwẹ̀ bẹ́ẹ̀ tí ó wà ní kò sọ́rọ̀ tí ó wà ní kò sọ́ba kan tí ó máa jọ́sìn fún tí ó wà nígbà wọ́n sùn hàn wọ́n tààrà lọ tó eléyìí àwọn sùn hàn wọ́n tààrà lọ sí kìíní ó fi tako àwọn tí wọ́n ti lè bèrè sí àwọn sùn hàn wọ́n tààrà kí wá ní tó ṣe ní kàyéfì tó fi sọ pé àà kẹ́lifà tẹ̀sùmúná bìlá bóòlù tẹ̀ ẹ̀jẹ̀ wá rọ̀ fún yín bóòlù tẹ̀ wọ̀ lọ́rùn tẹ̀ wá ṣe kìbè sí àwọn subhanahu wa ta'ala wà fún tún àbúwá àdá ó jẹ́ pé nígbà kan ní wá ní dáadáa yìí. àwọn àwọn subhanahu wa àwà nínú àwà nínú àṣùrábí àbá ìlà àwà nínú àbàdí bàbá wa ti gbé wa káàkiri láti kékeré tàbí wá tó wá ní kékeré ká tó wá bọ́ sínú ilé ọmọ ká tó wá bọ́ sínú àwa nítorí pé bẹ̀rẹ̀ láti máa dàgbà sókè tí àwọn ọmọ akọ̀ọ̀ta àgbàdà wà fẹ́ẹ̀ sọ̀rọ̀ ibi òkú ni wọ́n bàtà sọ yìí ibi ká kò sí àkọ́dá àríwá àti ìkábọ́rọ́ gidi so uh, Allah subhanahu wa ta'ala ni fa ahyaakum ó wá sọ ní ìdára yìí ayé ti náà ti wò pẹ̀lú pé ó ń fẹ́ mi sí so ọmọ tó wá sọ ní ti àgbà yìí lẹ́yìn ìgbà tó tó wà lóko tó fẹ́ mi sí i náà yìí fóònù ti wá rọ mí yàtí fóònù ò sí ń takò láká yìí ẹ̀rọ láyàwó tẹ́ẹ̀fì wá pa àbí bàbá Allah subhanahu wa ta'ala kò sí wàá sílẹ̀ ó ní fún màlúmẹ́tò lẹ́yìn mi lẹ́bí àtọ́sọ̀wọ́ ara rẹ̀ sílá ó ìtàlẹ̀ pa pé ìta àdákùn nínú ọ̀pọ̀lọpọ̀ ìbáṣepọ̀ ní àgbà ìlà yóò máa tó fà. ibẹ̀ Jawa, wọ́n tán ń wá wọ́n ní ìdẹ́dà wa tó ti dára bá a ti pé lẹ́dàá yìí ìdẹ́dà yìí bẹ̀rẹ̀ láti gbà tí àwọn subhanahu wa ta'ala ó ti kiri ó bẹ̀rẹ̀ pẹ̀lú àtọ̀ nígbàtà wà ní àtọ̀ ẹgbà tí omi àtọ̀ ní bá ti láti sọ̀rọ̀ náà epo náà ló wà lọ lè bá àlùwẹ́ ìlọ ẹyin tí àwọn jáde látara obìnrin eléyìí látara bẹ̀ òun náà ní ìjẹ́ta wá ti rẹ̀ àlùkò wá máa lọ sọ́nà wá ní ìjẹ́ta yìí ogójì ọjọ́ òun náà láti wà ní àpọ̀ àwọn akẹ́kọ̀ọ́ àti tí ogójì ọjọ́ ọmọ ìyàwó mu àlàkọ́ta fún mi sàdáyé lẹ́yìn ìgbà lẹ́yìn ogójì ọjọ́ yìí àwọn àti wọn tààrà tó wà pa ọ̀rọ̀ ẹ̀ka láti pé kí wọ́n wá sí kíni kí wọ́n wá fẹ́ mi sí la. tí wọ́n wá fẹ́ mi sí la yìí náà yóò wá ní wọ́n kọ àwọn kankan nípa rẹ̀. inú tí wọ́n kọ́ nípa ọmọ ènìyàn òun náà pé ó kọ àìsíkì rẹ̀ sallallahu alaihi wasallam wá ní àkọọ́lẹ̀ tó ti kọkalẹ̀ tó bá lùkú yìí ó ní ààrẹ lòmí yóò mọ òkú ọmọ náà tí ó mọ òkú àjẹ náà tó jẹ pé kò ní kù ju bí àsìkò díẹ̀ sọlọ bí lè dé láti lè dé ìtọ́ ka tí wọ́n ẹgbẹ́ tó fi kú sóòtù wà nílẹ̀ ìsọ̀rẹ́ nípa ayé ìgbà ìdí wọ́n ti kọkalẹ̀ fún ní sàtì ọmọ ènìyàn tó fi wà ní one hundred and twenty one hundred and twenty days nínú ìyá rẹ̀ ìdí wọ́n kọkalẹ̀ àti ìgbà yóò sì wá gbára lórí rẹ̀ pé ẹlòmíì bẹ wọ́n sàkó wọn náà ni àwọn ìmọ̀ wà rárá wọ́n ti ṣe ẹlòmíì bẹ wọ́n ti wọ́n kalẹ̀ pàdé yóò wà máa wọ bàtà bàtì ni a máa wọ ewé tètè wọlé lẹ́yìn a máa wọ èsì àbí àwọn ọmọ ẹgbẹ́ gbẹ̀gà àwọn ìgbà náà wọ́n ta ní káàdà ọ̀rọ̀ àwọn ìgbẹ́ àkọọ́lẹ̀ ta àkọọ́lẹ̀ tẹ́lẹ̀ ìjọ àgbà ìgbẹ́ ìjọ tí ó wà túbá yóò wá yíwà padà yóò wà tọ̀ wà dáadáa kí wọ́n wọ́n àná náà fàyẹ̀kú làá ó sì wà. yóò wá wá ìṣẹ̀lẹ̀ látara pé kí ni látara àkọọ́lẹ̀ tí àwọn sùhánà wọ́n ti tọ́wọ́ ra láti kọ́ka lẹ́kọ́ ẹgbẹ́ ibi ọmọ àjẹ́rẹ̀ mi. lábẹ́ àkọọ́lẹ̀ tó ti wà nígbà tí àwọn sùhánà wọ́n ti dáwọ́ ẹni bẹ́ẹ̀ ipe kò ní tọ́nà rárá. ìlànà ni àdáṣọ̀rọ̀ àwọn àdáṣọ̀ fún wa pé lẹ́yìn ìgbà tá a ti kọ́kọ́ jẹ́ òkúta àwọn sùhánà wọ́n ti tọ́ta kọ́jọ́ òkúta fa àyà àgbọ̀n lẹ́yìn ìgbà náà ó wá sọ wá dára yìí látara pé kí ni látara pé tá a ti lẹ́gbà náà fún ma yìí ní ẹnùkùn lẹ́gbà náà wọ́n sùn láti ọ̀dà lọ́pọ̀ ara wa ògbóró eléyìí ó fẹ́ ká ronú sí i ọ̀tá akọ́kọ́ wà lókù ó fẹ́ fi tiwa láwọn ọmọ dára yìí nígbà táwọn akọ́ tó yá ta tó sẹ̀ ní títí ẹlòmíì bẹ nínú àkọọ́lẹ̀ tí wọ́n kọ́ ájá lù sí tiẹ̀ òun náà ti pé wọ́n bá ti ń bí báyìí tí wọ́n bá ti ń bí báyìí pé wọ́n fi ó dáyé báyìí gbà náà ló sì padà ájá lù tiẹ̀ ẹlòmíì bẹ oṣù ní ó lò ẹlòmíì bẹ ọ̀sẹ̀ ní ó lò ẹlòmíì bẹ ọdún ní ó lò ẹlòmíì bẹ àìmọ iye ọdún yóò láyé tó eléyìí ó ti wà fún àkọọ́lẹ̀ tí àwọn ọ̀sán àdúrà dára rẹ̀ pa ni. àkọọ́lẹ̀ eléyìí wá ní àpò mọ́ pé á èmi mo bí ọmọ yìí yóò sọ àkú kò mọ́ pé á tẹ́lẹ̀ yìí ọmọ gbáwájú àbí mo nígbà tí ó máa bẹ́ ìbá àti máa tọrọ ọ̀tá àti máa fi ṣàdúrà àwọn kan tọrọ bẹ́ẹ̀ ni àwọn sùhánù wọn tààlà ti mọ tó kọ kalẹ̀ kó kalẹ̀ wò ẹlòmíì bẹ bàbá bàbá ló máa bẹ láyé ọmọ ọmọ rẹ̀ yóò sì máa kú lójú ẹ̀ nítorí pé kíni àkọọ́lẹ̀ tí àwọn sùnmọ́ àwọn ará kọ̀ọ̀kan ló wà lórí. lórí sọ́kọ́ náà sọ wáyé pé wàlà kọ̀dà àdúgbò mùsùlùmí ní ìyàlẹ́ fún wàlà kọ̀dà àdúgbò mùsùlùmí. ó ní àwọn àwọn tí ó gbà wá dúró mi àmì tí ó sì wá dúró mi wàlà kọ̀dà àdúgbò mùsùlùmí àti àwọn tí ó bẹ̀rẹ̀ àwọn tí ó máa wà lọ́kàn ju wa ni pé àbàbá ìṣàtì pẹ́pẹ́pẹ́pẹ́ ó tẹ̀síwájú kó lọ náà ìjọba wà lọ́kàn wa ni pé àwọn kékeré yìí mélòó ti wàá lò láyé níjó náà ló bẹ̀rẹ̀ ayé rẹ̀ ó dẹ̀bẹ̀rẹ̀ sí kò sí gbádùn kankan àwọn abànújẹ́ lórí ẹ̀ sáà ti gbàgbé pé kí ni àwọn ọ̀sán àwọn ọ̀dà láti sọ ìpè ó ń kálukú lòun ti kọ àkọọ́lẹ̀ rẹ̀ tí ó lò láyé. wọ́n náà ló máa ṣe pé yàtọ̀ bẹ́ẹ̀ bá ti kú lágbàgbé àsìkò rẹ̀ lótó káwọn máa sọ àwọn ọ̀rọ̀ tó jẹ́ pé yóò máa túmọ̀ pé èèyàn ń ta kó tí àwọn ọ̀sán àwọn ọ̀dà láti àyà ẹni bẹ́lẹ̀ àbàdà bẹ́lẹ̀ òṣùpá bẹ́lẹ̀ òṣùpá máa yìí wọ̀. Ṣùgbọ́n àwọn ọ̀sán àwọn ọ̀tá lọ́wọ́ àwọn ọ̀tá ẹ̀sìn àti ọmọ tó torí ẹ̀sìn. Òun náà ló ti ní àkọọ́lẹ̀ tí àwọn ọ̀sán àwọn ọ̀tá lọ́wọ́ mú tó jẹ́ pé ìdájá àjálù ha láyé dáhùn náà dáhùn wà láyé tàbílọ̀. Tí àsìkò yìí bá ti tó tí àwọn ọ̀sán àwọn ọ̀tá lọ́wọ́ kálukú láyé tàbílọ̀ àsìkò yìí ò ní ní ìdájú kan kò sí lé tàbá ní ẹni tí wọ́n pa alábòjúwé nìsìn wọ́n wá ní ìgbà ara ní a ẹ àtòkù òbí tó wọ́n tàbí ní wọ́n tàbí ẹ̀mí rẹ̀ lókodò ní eléyìí ó tako ìlànà rẹ̀ sọ̀rọ̀ lára rẹ̀ dára kí á ẹni yóò wọ́n jẹ́ ìrẹ̀ lókodò ní a kò bá àgbá ilé kò bá ṣe báyìí kò bá mọ́tì kú a àgbá ilé kò bá tẹ̀lé wọn lọ́bí tí wọ́n lọ yìí kò bá ti máa bẹ láyé jẹ́ jẹ́ nìsín òwúrọ̀ àwọn ọmọ báyìí àtàkì sọ̀rọ̀ lára rẹ̀ sọ̀rọ̀ tí ìjọba tẹ̀lé sí wa tí ò tẹ̀wá lọ́rùn bá wá ah, ní á kánú bá jòkó jẹ́jẹ́ lẹ́nu nǹkan yóò bá ti báyìí láti ká mọ̀ wíwẹ̀. ó ní torí pé wà ní ìnàláwó dákúta mú àmàlà ṣe kọ́. nítorí pé gbọ́dọ̀ bá máa sọ pé láwọ́láwọ́láwọ́ nígbà kájú máa mà ní kágbé ìbá lọ ní kágbé ń bá ṣe báyìí ní alábì ní mi. sílẹ̀kùn iṣẹ́ ṣìkánì kàlẹ́. ṣìkánì máa wá gbé ìbùkún sí ẹ̀rẹ́mì ẹ̀rọ wa wọlé sí ṣiṣẹ́ wípé kí ni nígbẹ̀yìn gbẹ̀yìn á máa wá gbé èyí máa wá ta owó kádàrá tí ọmọ ṣe máa ń bọ̀ so àti àwọn subhanahu wa ta'ala òun náà ni ọba tó ti kíni òun náà lọba tó yí ìwá lẹ́yìn ìgbà tá a ti jókòó ẹgbà tá a ti máa mí tá a ti máa sẹ̀mí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó wá ti kíni ó wá fẹ́ ẹ̀mí sí wa lá lẹ́gbà tá a wá sẹ̀mí iná tó ń pa ìwé sòkùn lẹ́yìn ìgbà náà òun náà ni ó tún wá pa orí kálukú wa lẹ́gbà wá pa wá tán tó ń pa ìwé sí lẹ́yìn ìgbà ní gbogbo àwọn bàbá bàbá tó ti lọ ní àwọn tá a bá àwọn tá a bá àwọn tá a jù lọ àtàwọn tí wọ́n ti wà lọ tí wọ́n ti lọ tó bá padà yá ọ̀lọ́ sùnmọ́ ọ̀dà ló padà fún kí ó ká gbogbo yìí. yóò tún padà fẹ́ ẹ̀mí sọ́kàlùkù lára sọ́kàlùkù wà ní láti wá gba ẹ̀san iṣẹ́ tó ṣe nítorí kò bá làkà ìṣẹ̀ tí ọ̀lọ́ sùnmọ́ ọ̀dà ló dá yóò ṣe sí dáadáa àwọn kan ṣe ní ká jìnnà sáfúrú àwọn kan jìnà sí wọn ò débi ẹ̀ àwọn kan ní gbogbo òfin ayé àwọn abúlé àwọn ọ̀bí ṣe tí wọ́n bá láta ìdí ògbà yẹn wá jọ jẹ́ bákan kan náà tó bá kàrà yá àwọn kan kí n bá sì wọlé ìgbẹ́ káàkiri làǹgbà rẹ̀ àwọn kan ò tiẹ̀ kí rárá àwọn kan ò tiẹ̀ gbà kan abúlé gbogbo ṣe ayé wọ́n ṣe ó tún wáyá káwá rò pé kò sí sí yá ìkè àmà ìpè kò sẹ́sàn ti kó sí káyé náà lọ wọ́n bá lè wọ́n a jẹ́ pé kò sí dọ́gbadọ́gba nínú ìdájọ́ àwọn sọ̀rọ̀ àwọn ọ̀daràn ẹwà wa náà lápòjú wẹ́lẹ́ sí nígbà tí wọ́n lè láyé nígbà tí àlá nígbà tá bá wà bá wà ní ẹ̀kọ́ táwọn kan bá gbìyànjú náà bá kàwé dáadáa láti jẹ kó kàwé tó wá nígbà tí wá lè wá lè á rí èsì tí lọ lè gbogbo àwọn kan bẹ tí kàwé rárá wọ́n á gbogbo yẹn yá ọ̀yá ẹgbẹ́ náírà náírà náírà gbogbo yìí ẹ rí pé àwọn tí wọ́n ṣe gbìyànjú ìwọ orí dá àwọn ah, ṣàbùsí wa nítorí pé ìgbà tí wọ́n pè ní àbúrò lè mú ìdáhùn lábòsí náà pé kéèyàn ó fún ẹni tí yóò tọ́ sí. kọ́dà ẹni tí yóò tọ́ sí ga tí wọ́n mú tí ó kàwé ara nínú tí ó máa dúró lọ́wọ́ àwọn tó lè mú ẹni lọ́sàbùsí pọ̀ nítorí pé ìgbà tó lè rọ̀ sí kọ́lá àwọn ọ̀tọ́ máa ń sọ lẹ́nu wọn kẹ́bí àwọn sọ̀hánà bá tó fún wa náà kúrá pé àwọn ọmọ tó pé àwọn àbá rẹ̀ là wà lù ìpè tó kò ṣe wá ti pẹ̀lú àwọn bá ńlá wa lákòókò àwọn tó ti kọjá lọ ìbá àwọn tàlà wa àwọn kan bẹ́tà bá wọn bàbá wọn wá sọ̀rọ̀ tó fi délé ayé tó fi délé ayé Adam alẹ́ ìsàlám àwọn àbá rẹ̀ là wà lù gbogbo àwọn bàbá yìí kọ́ tí wọ́n ti wá gbé àwọn náà dìde ni الله سبحانه وتعالى في مالك يقول إن الأولين والآخرين لمجموعون إلى ميقات يوم معلوم ilé àtàwọn ẹni àkọ́kọ́ àtàwọn tí wọ́n kọ́kọ́ sáyé tó ti wáyé síwájú àtàwọn ẹni ìgbẹ̀yìn àwọn tí wọ́n wáyé gbẹ̀yìn nígbà táyé parí gbogbo ẹyẹ lámẹ̀tí lò gbogbo ẹyẹ lábàrá wá kó rẹ̀ lọ. a gbé wọn dìde ìlànà ọ̀sìn lọ́wọ́ ìbàlú a gbé wọn dìde ní àsìkò kan ó jẹ́ pé àsìkò yìí yóò fi pẹ̀lú ọjọ́ kan tí Allah subhanahu wa ta'ala òun nìkan ló mọ̀ kò sẹ́ni kankan tó ní ìmọ̀ nípa rẹ̀ ọ̀rọ̀ àti sọ̀lá wa ló sọ́lá kò ní ìmọ̀ nípa rẹ̀ òun náà ló wà nínú àdínkù jìbìrì alẹ́ ìsàlá tó wá bá ní sọ̀lá wa lọ sọ́lá gbogbo èyí sì sì nǹkan níbẹ̀ lọ́wọ́ àdáni dáná mi kún lésì ó béèrè àlìmáì àdáni kún lésì ó béèrè àlìsílám àdáni kún lésì àmọ́ gbà tó béèrè lọ́wọ́ àdáni pé àbírí ní àlìsà ó lè àdáni kúbi ní òun nípa ọjọ́ àlìyámà ìjọ òlàkíyámà òbí èso àdáni kún àdáni ní gbàdúrà sùúrù àdáni bí àdàbà ìsàlẹ̀ ipe ẹni tó ń béèrè lọ́wọ́ rẹ̀ yìí òun náà ní mà nípa rẹ̀ ju ìwọ tó ń béèrè lọ́wọ́ yàrá bí òbí yé wọn náà wọ́n ti rí bóò ti mọ ọjọ́ tí àti àbò ṣẹlẹ̀ yìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni tí wọ́n náà fi lè ní ọmọ kí n tìbí wáyé bá lẹ́bí wá ní fàásìlẹ̀ ní àmà ọ̀sẹ̀ ó dà tó tó bá wá mà tó mọ ọjọ́ tá àti àmà yóò jẹ gangan tó lè fún mi ní déètì pàtó ìdọ́bọ́yá ya fọ́tí sẹ́wọ́n ti kan sẹ́wọ́n ti èsì làwáyé tó lè fún ayé ìdájẹ́ pé a yà pọ́ sí kiri kan àbí yà fi sí kiri kan òun náà nígbà tí a kọ́ ni bẹ́ẹ̀ ni àdá àmàlà ọ̀sẹ̀ ó dá ìrẹ́ àtẹ́bí fún mi ní onípa kílà àwọn àpẹẹrẹ táàbù bá ti àgbẹ̀ àdájọ́ akúlé àtàrà ìfúnpá àtàrà ọ̀rọ̀ àdáàdàdà wà á dàjálẹ̀ yàtọ̀ wà nínú fi gbòmìyà ipe àwọn tí wọ́n máa ń dára jẹ yàtọ̀ wà ló lẹ́nu ìgbòyà ẹwà ìwé wọn máa wá kọ́lé ńláńlá wọn máa kọ́lé gíga so alábì kó fún nírú àwọn eléyìí náà kò yíwèé táwọn fún àtọ́ láti àgbáyé so wọn náà ní sílẹ̀ yà á mọ̀ láwọn àpẹẹrẹ àmàlà ọ̀tún sùrọ̀ àwọn àpẹẹrẹ kéékèèké tí ó máa ṣẹlẹ̀ kó tó di pé kí ni àwọn àpẹẹrẹ kéékèèké ni ó lè máa kọ́lá àpẹẹrẹ kéékèèké òun ti bẹ̀rẹ̀ látọjú ayé àdábì sallallahu alaihi wasallam àdábì sallallahu alaihi wasallam ìgbà tí wọ́n bèèrè lọ́wọ́ rẹ̀ láti fáwọn tàbí rẹ̀ anábì ní àpẹẹrẹ ní àpẹẹrẹ alákọ̀ọ́kọ́ òun náà ní kíni anábì ní gbígbé òun dìde ẹ̀ ń bẹ̀rẹ̀ láti gbígbé anábì tí wọ́n gbé anábì dèsọ̀ láwà rẹ̀ ọ̀tọ́lá nínú àpẹẹrẹ bí ọjọ́ àti àmọ̀ súnmọ́ ni anábì nínú àpẹẹrẹ rẹ̀ lẹ́sùn bọ́ ọjọ́ àti àmọ̀ súnmọ́ òun náà ní kíni òun náà ní náà ti anábì jábá tó tó tó kú ẹ̀rọ bí àti àmọ̀ súnmọ́ yìí rùn torí bá anábì sọ̀rọ̀ àwọn sọ̀rọ̀ àwọn ẹni ó ní bọ̀ láàrin ìgbà tó fi gbé méjì dé tí àlùjá kò fi dé àlejò wa fi ọwọ́ rẹ̀ méjèèjì àlùwùsọ wọ̀sàfà àlùsàfàrà ọwọ́ ìka àárín yìí àti ìka tá a máa fi ṣe kí ni táwọn ní ti subhanallah àlùsàfàrà àbíkà tá a máa fi búra rẹ̀ tí a máa fẹ́ tọ́wọ́ sí àdéhùn rẹ̀ lẹ́yìn náà lábá máa pè wọ́n máa pè ní àsàfàrà táwọn ní ti sùpẹ̀sì wọ́n ti máa pè ní àsàfàrà òun náà làwọn náà sílẹ̀ táwọn fẹ́ yá lára owó rẹ̀ pé lọ́ọ́ so ìka méjèèjì yìí anábì ní láàrin méjèèjì dèdé àlàbò tó wà láàrin méjì anábì ní dèdé àlàbò ní bẹ láàrin ìgbà tí wọ́n gbé mi dé àti ọjọ́ àti àwọn obìnrin ẹ̀rọ ọjọ́ àti ti sọ àwọn àpẹẹrẹ yìí wá wáyé wá wáyé nígbà tó yá àti sọ ní àpẹẹrẹ bí fún wa pé ọjọ́ wọn súnmọ́ra wọn nínú àpẹẹrẹ tó pàdé àmàdé nù ọjọ́ wọn súnmọ́ra wọn anábì ní ọdún yóò wá dàbí oṣù láàdójú wa oṣù ó dàbí ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ó dàbí yóò wá dàbí ọjọ́ kan lójú wa ẹ̀wọ̀n nísìnyí nígbà tí wọ́n bá dé àwọn àwọn òwe tí ọ̀la gba ọ̀la kàtàkàtà tá a bá wọ ní báyìí tí wọ́n fẹ́ ẹlòmíì gan kò mọ tí kò mọ ìjọ orí ìjọ tí àwọn ọ̀gá àdì lónìí tí wọ́n fẹ́ ẹlòmíì sí pé ọ̀gá àdì mẹ́ta láyé ní ah, à níjẹ́ ọ̀la bẹ̀rẹ̀ náà sòkòkòrò àwọn ọ̀gá báyìí nínú àwọn àpẹẹrẹ táwọn sallallahu alaihi wasallam tó sọ àmọ́ àdàbí ò mọ kí ni kò mọ ọjọ́ tó ṣẹlẹ̀ gẹ̀gẹ̀ nínú àpẹẹrẹ táwọn a máa rí pé obìnrin yóò pé ànábì sọ pé níbẹ̀rẹ̀ ayé òun tí ó pọ̀ ju alharaj ikú àmọ̀ ikú ọ̀wọ́ àmọ̀ ọ̀dàlùkù máa fara wọn ìjọba tẹ̀lé sí ogun lọ́gbọ̀n òwúrọ̀ sí gbogbo àwọn ìjà tí máa ń tẹ̀lé yìí àwọn ogun tí máa ń tẹ̀lé yìí àwọn òwúrọ̀ ni ó máa bá a lójú àwọn ọkùnrin náà ọkùnrin ni ó máa bá a lójú òun náà ló fi jẹ́ pé kí ni àdìkú tí ó pọ̀ kí àgbẹ̀ àmọ́ tó dé ikú ọ̀wọ́ tí ó pọ̀ yìí yóò wá sábà bí pé kí ni àmọ́ wá ní àpẹẹrẹ ọjọ́ àdìkú àmọ́ pé obìnrin ó pọ̀ jù láyé arábìnrin tí tó jẹ́ pé yóò dé àsìkò kan tó jẹ́ pé tẹ́ bá mú obìnrin fífì jọ ẹ̀ níbẹ̀ lè ju ọkùnrin kan lọ tí ó jẹ ọkọ fún wa ìtòmí ló pọ̀ ní ẹ wá wo ayé lónìí ìtòmí ló pọ̀ ní láyé lónìí ẹ̀ tọ́ba ní kọkùnrin ó wá débi kan tó jẹ́ pé àwọn tí wọ́n ń takò tààdùn zawjat àwọn tí wọ́n máa ń takò Islam látara pé Islam ní ẹ̀ẹ́kẹ́ òfẹ́ méjì kó fẹ́ mẹ́ta kó fẹ́ mẹ́rin àwọn náà tó wá ń pàrọwà ilẹ̀ ìgbò nísì ilẹ̀ ìgbèrí àwọn náà wá ṣe kíni wọ́n wá bẹ̀bẹ̀ fún pé ẹ̀dàpọ̀ ìsànà obìnrin ti pọ̀lù nígbà tí mo ti kùránì sọ tẹ́lẹ̀ bẹ́ẹ̀ alukùránì ọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala lọ́ba tó mọ̀ wá tó mọ̀ tẹ́sí wa tó mọ̀ tí ó padà tẹ̀lẹ̀ tó bá yá òun náà ló ti fi sọ fún wa pé káfẹ́ yọ kan káfẹ́ méjì káfẹ́ mẹ́ta káfẹ́ mẹ́rin nítorí ẹni ló ti sọ kófì yóò pọ̀ ju ọkùnrin lọ àwọn ìlú kan ní ti báyìí sọ́ọ́nì kan bẹ àwọn bẹ́ẹ̀ nísà ní ìlú àwọn arúgbó ní áfíríkà ipe gbogbo ọkùnrin kọ̀ọ̀kan ẹ gbọ́dọ̀ bí àwọn kan wẹ̀mọ́ fẹ́yàwó méjì wọ́n tún wá sófin kalẹ̀ pé obìnrin tó bá wá bá ọkọ rẹ̀ fa wàhálà àbí tó bá wá lagídí pé rárá o ò ní fẹ́yàwó lé mi wọ́n ti gbé ìjìyà kalẹ̀ fún ọ̀nà ó ti ní ẹ̀wọ̀n tó lọ ẹ̀wà òbí sáwá padà sínú ìsìláàmù bí sábà padà sí ẹ̀yìn àtọ̀mọ̀ sára wa ibi àfẹ́ ìsìláàmù àfẹ́ ìsìláàmù àfẹ́ ìsìláàmù bẹ́ẹ̀ ni gbogbo ti ìsìláàmù tó wa gbogbo ẹ̀yẹ́ yẹn mọ̀sọ́ọ̀lì kùlù alìsìláàmù mọ̀sọ́ọ̀lì kùlù islam gbogbo islam yẹn yán àǹfààní ara wọn náà ìjọ mọ̀ jẹ́ àǹfààní wa ẹ̀wọ́n gbà tí wọ́n ti islam sọ̀rọ̀ látọ̀dún islam ti sọ ìpè wọ̀dọ́kùn máa bá ti ẹ̀rìn rìbá ẹ̀jìnà sí rìbá owó èlé ẹ̀dàkùn rìbá tá ń gbá owó èlé ọ̀nà owó ló fi pa Allah subhanahu wa ta'ala tẹ́bọ̀ náà nípa lára nígbà tó ní bùkátà nídìí bùkátà ìwà fún ọkùn pínpín o wá nídìí ọjọ́ táwọn ó wá wá títí òun rẹ̀ tí ó yà ọ́ ó wá lọ lè bẹ́ẹ̀ nìkan wá ní owó ìyá o àmọ́ tó bá fẹ́ dá padà ó fi san wáhùn láti twenty thousand padà ẹ̀dá kan ta nìyíra rẹ̀ ó bá tó bá wà náà nìyíra rẹ̀ bá láàrin wa so eléyìí anabi sallallahu alayhi wa sallam fi wá akurani kìlọ̀ fún wa anabi náà kìlọ̀ fún wa pé wàá ó ní wàá ó ní bàyí láti dáhù tẹ ẹ bá bi harbin min Allah wa rasul ẹ máa ogun láàrin yíyá sọ̀rọ̀ sùn àná wọ̀ ẹ máa palẹ̀ ogun tẹ́lẹ̀ bá ànábì sallallahu alaihi wasallam jà ta wá láyà nú ẹ̀dá tí ó wá ní òun bá àwọn subhanahu wa ta'ala jà ní àbíkì àwọn àlẹ́ ìlà àtìsùgbà tó ní kíni ó ní sọ́bà àwọn ọmọ orí sọ́bà àwọn ọmọ àti nígbà tí ó ga òun fẹ́ lọ lè wọ ọba tí mo láǹpẹ̀ lọ́ba kan lóṣù òun fẹ́ lọ bá jà kí wá ló bẹ́ àwọn so àwọn subhanahu wa ta'ala ti wá wọ́ọ̀lù wa tipẹ́tipẹ́ kájìnà sí àwọn mùsùlùmí máa sọ wa pé ah, ẹ má máa gba owó èlé ẹ pé àfẹ́ islamic bank ní nàìjíríà kí ló fà lómi láwò fẹ́ tẹ́mọ tó tó fà nítorí pé islam yẹn gẹ́gẹ́ òun náà ní òfẹ́ kò sẹ́ni tí wọ́n sọ fún pé a ti bá yọ ní ọdẹ tẹ́ra ó fi san ọdẹ tẹ́ra ẹni wá sọ pé ti bá yọ ní ọdẹ tẹ́ra ó fi san one twenty kò sí làákàyọ̀ ọ̀hún tí ò lè sọ fún pé àtọ́ lọ́dẹ tẹ́ra yìí òun náà ní òfẹ́ lọ́rùn àmọ́ kí ló fà tó tóbi tó ti wá àmọ́ ẹ wò ní síbẹ̀síbẹ̀ náà wọ́n kálukú náà wá pàṣẹ ẹlọ jáde bàbí lónìí ẹlọ wo àwọn tí wọ́n jẹ́ kọ́sọ́mà àwọn bẹ́ẹ̀ ẹ máa bá yíwo bẹ́ẹ̀ ẹ máa bá wọn fi sẹ́ńtẹ̀ ẹ máa bá ògùn bẹ́ẹ̀. wọ́n dà níbẹ̀ nu wọn tí wọ́n sọ pé àwọn eléyìí wà yìí àwọn káńtì ní ìyẹn mẹ́ta wọn lòdì bàbá wọn kan tí wọ́n ṣe ni torí pé àwọn eléyìí àwọn kan náà wọ́n dìde ké ẹlẹ́ islamite nàìjíríà ni àfẹ́ntì jẹ́ islamic banking àwọn kan wá ń sọ fún wọn láwọn ara wọn náà ti pé àwọn ọ̀gá àwọn ìgbà àwọn ọ̀gbọ́n tí wọ́n láwọn pọ̀ sí pé tó ẹ̀kú káwọn lò lọ́wọ́ báyìí náà tó bá jẹ́ pé christian bank wà ẹ̀yin náà ta lẹ̀ nítorí pé nígbà sọ ni pé islam nàìjíríà ta wà yìí o ibi nàìjíríà secular state ni kì í ṣe ìlú ẹ̀sìn kì í ṣe ìlú ẹ̀sìn kankan yàtí túmọ̀ ẹ̀ náà ni pé ó kálukú yóò mọ̀ ṣe tó bá ti bá ẹ̀sìn rẹ̀ ẹ̀yin náà tún bá wò tẹ bá rí i pé kíní kan bẹ tó jẹ́ kíní tó jẹ́ christian banking ẹ̀yin náà gbé kalẹ̀ ẹ máa lò oníṣìṣẹ́ ẹ̀sẹ̀ ìsọ́kẹ́ni kan wọ́n ṣe nítorí pé mo pè é pé túláàsì wá ṣe níjà tí wàá rí nísìnyí ipe islamic bank náà sọ yìí àbí islamic cooperative náà sọ yìí sí àwọn abá ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń tako islam náà níbẹ̀ fáàfin sí òṣèlú kọ́dà ẹ̀ bá pásítọ̀ ní sí ti ń ṣe islamic cooperative non-intent nítorí pé kí ni dáadé lọ ní pé islam kò sí ìkan tí islam ó gbé wa fún wa lófin káfà ní ara wa káwa náà kábà fi ṣe kí ni kábà fi rí rọrùn láyé ni kábà fi gbádùn ayé ni kẹ́sì ò bá fi lè rọrùn fún wa láti sì ni òun náà ló bá bí ọlọ́run subhanahu wa ta'ala ní ká jìnà sí ìgbà eléyìí máa kan nínú rìbá iná mi nínú rìbá tó tún ní á jìnà sí òun náà ní kíni òun náà ní rìbá àkọ́ rìbá tó jẹ́ pé àtàbára nǹkan lọ́wọ́ ara wa lápèjúwe ní sí abẹ́ra ráìsì èmi nìdí ráìsì èmi nìdí ráìsì tápà wọ́n ní ráìsì ilé gbogbo rẹ̀ wọ́n ní ráìsì ọ̀kadà lọ́wọ́ ọwọ́ nítọ̀ ìwọ̀n ráìsì tápà fẹ́ẹ̀gì kan pọ̀ ìwọ́ wa àwọn aláìsí tí wọ́n ní tó ní ti ikú tọ́nu ọ wà wọn mẹ́ta fún mi eléyìí náà ìgbà ni àbí kí a fi owó káfowó pààrọ̀ owó àwọn tí ń sẹ́wó tuntun kẹwa ní tọ̀ mo fẹ́ sẹ́ one thousand naira fọ́nà mi àtúntún tí ó bá wá kọ́ tó wà fífọ́ ní ni gbogbo tuntun rẹ̀ so eléyìí àbí o fẹ́ owó ní ìdí kí a kọ́ jẹun kọ́ ní àwàdo tútù kí wo lágbàdo ibẹ̀ sábàdo náà ní méjèèjì ìgbà tí wà bẹ́ẹ̀. Tíráàmù kẹfẹ́ ṣe irú sọ́bà ẹ̀ta wọ́n ta tó ní tó mọ̀ pé bóyá kò ní pọ́lí ní tó tó ń fẹ́ tá a kọ́ wá fi ra ọ̀bá tó bá fẹ́ eléyìí náà nìyọ́ ti wọ̀. Sòrò bí táà ti lọ ni pé Allah subhanahu wa ta'ala ní òun náà lọ́ba tó ṣe kí ni òun náà lọ́ba tí yóò pa wá tó bá tún wáyá ń bá yọ̀ èyí ìfún. Lẹ́yìn ìgbà yẹn wọ́n wá wá yóò tún wá gbé wá dìde lẹ́yìn ìgbà tá a bá ti kú tán wọn kálukú ó dìde nínú sàárè ẹ̀ẹ́dẹ́ra kó jẹ ẹ̀ẹ́dẹ́ tó wò ó pẹ̀ mọ́ ẹ̀ẹ́dẹ́ tó kó jẹ làbí nìkan ni gbogbo ẹ̀yẹ́ ni ọlọ́run sùhánù wọ́n tààrọ̀ sí ni yóò sàdìde gbogbo ẹ̀yẹ́ ni ọlọ́run sùhánù wọ́n tààrọ̀ paládẹ gbogbo wa dìde tí ó tún wá di èèyàn padà tí ó wá dìde nítorí pé kí ni kó ní kálukú kó bàbá gbẹ̀sọ̀ wọ̀ rẹ̀ òun náà ló pàṣẹ pé tó bá jẹ́ òkúta ti àmọ̀ yìí àwọn kèfèrí yóò jọ wọn lójú Allah subhanahu wa ta'ala ní fàyínà máa yí àdájọ́ tó wà ìdá fàyínà àbùsàyọ̀ ibi ẹ̀ka náà kúkú òun náà ní fàyínà àbùsàyọ̀ gbogbo ayé lábàá bára wa lókè ìfẹ́ lábàá dúró àwọn kèfèrí ẹni wọn wájú òbí dàbí ìyá kan wọn wá kábàámà wọn wá sọ pé kí ni yálẹ̀ ìdáyìn kó tutù rọ̀bà táwọn kèfèrí bá rí tí àwọn ẹranko nípa àwọn ẹranko owó iná tí wọ́n wọ̀ kù láti jẹ́ mẹ́tí wọ́n wájú òbí dàbí ìyá àmọ́ àti sọ̀rọ̀ àwọn àlejò sọ́lá ní lábàá dọ́gbadọ́gba Allah subhanahu wa ta'ala wọ́n gbẹ̀sán lọ́wọ́ ẹran tó bá níwo tó wá sára bóò níwo tó wá ṣe jàmbá bẹ́ẹ̀ tí ò níwo wọ́n wá pé pé wọ́n wá gbé àwọn méjì pé ó yá ó kàn wọ́n nígbà tó gbà láyé ó yá kan tiẹ̀ ni wọ́n ti gbẹ̀sán lọ́wọ́ ara wọn wọ́n wá ní ẹ̀sìn ibẹ̀ ni bí wọ́n ti sì dájọ́ gbogbo àwọn ẹranko lò táwọn tòmìnì bá wá rí lọ́jọ́ ọlọ́gbà ń sọ yìí àwọn tòmìnì máa sọ pé kí ni yá lè dáàdì tó ń tutù rọ̀rà pé ọlọ́run ti fún mi lójú o pé ọlọ́run ò sì sánú mi ó jẹ́ mi lónìí èkó báyìí lónìí nígbà tó ti di pé lónìí ìmọ̀ ìjẹ́nà wà ìmọ̀ náà ó ti rò pé nínú náà inú àlìjánà ni olóòmọ̀ wá ṣe kí ni yóò mọ̀ wá jẹ́ ẹ̀rán ìgbé àwọn ah, òṣè lájọ́ ti fínà bí àwọn ẹranko lónìí àwọn tí mo bá ní síkọ́ gbá tí mo padà àwọn tí mo fi àjẹ́ tó fi àjẹ́ mi padà kẹ́rù ló sì di ẹ̀bẹ̀ tágbà gbogbo ẹ̀ àmọ́ àwọn subhanahu wa ta'ala sì tó jẹ́bẹ̀ tó sì ti jẹ́bẹ̀ nítorí pé nígbà tẹ̀ ti wà láyé ó ti jẹ́ kó yẹ yín ẹ̀mẹ́yìn náà láti fi sínú àtàjẹ́ náà ó sọ fún agbé wàmá ọlọ́pùn jìnnà wal insa illa liya'budun àtẹ̀yìn àtàjẹ́ ló ẹ̀yìn méjì náà mo ti sọ fún yín pé ẹ máa jọ́sìn fún mi ní o mo ti sọ fún yín náà Al-Qur'an pé ẹni tí ò bá ti jọ́sìn fún mi tí ó kankan ọ̀rọ̀ òun náà Allah ta'ala fi wòye àwọn tí wọ́n bá jẹ́ kèfèrí pé ó ní láì kankan àná ó ní àwọn kèfèrí wọ́n dà gẹ́gẹ́ bí àwọn ẹranko bí ẹranko ni wọ́n nítorí pé ẹranko ni ó máa jẹ ni ó máa mu tí òun sọ fóun jọ́sìn àti òun àwọn onítọ́lẹ̀ ní káwá bá mọ̀lú ni ó yóò kọ́ wá dúpẹ́ fún àwọn subhanahu wa ta'ala ẹranko ẹkùn ló jẹ sáyẹnsì ìwọ tó kú ló jẹ sáyẹnsì ó rẹ́ẹ̀dì láti fa burú sí ọ so ìdáǹpẹ̀ rẹ̀ ẹranko so àpèjúwe àwọn kèbèrè náà wà nù àwọn kèbèrè tí ọlọ́sùn hàn wọ́n tààlà ṣe jẹ kí ń ṣe fún wa so wọn wá lè dúpẹ́ fún ọlọ́sùn hàn wọ́n tààlà wọ́n tún wá ṣe wọ pẹ̀lú ẹ̀ ọlọ́sùn hàn wọ́n tààlà wá ní àtúnmá ilé yìí tó yàrá so lẹ́yìn bá wá pa yín tán àwọn onímọ̀ wọ́n ti kó yíwa pé ìdájọ́ àwọn ìdájọ́ pọ̀ lóríṣiríṣi báyà ní mẹ́yìn ayé àkùránì inú àwọn ìdájọ́ tí wọ́n jẹ́ oyé wa níbẹ̀ òun náà ni pé kò dìgbà tí nǹkan kan bá ṣẹ̀mí tó wá rúpa tó pèrò kù nǹkan tí ò lẹ́mi rárá tẹ́lẹ̀ tí ò sẹ́mi rárá rẹ̀ tẹ́lẹ̀ òkú náà ni gbogbo àwọn tí ò lẹ́mi àwọn nǹkan tí ò jẹ́ ẹ̀ka bẹ̀mí òkú náà láàrín àwọn sí nítorí pé kí ni nítorí pé Allah subhanahu wa ta'ala sọ pé wa kuntum ẹ ó ní kóńtù àbúrò àtà ń kùn máa yà wọn ipe ẹjẹ kini ẹti kọ́kọ́ jẹ kini ẹti kọ́kọ́ jẹ òkú tẹ́lẹ̀ fẹ àyà àkùn ọwáyè nígbà tá a wà ní sálábà ti bàbá wa tá a tẹ̀mí tẹ́lẹ̀ tá a ti tẹ̀mí tẹ́lẹ̀ ó sì tó wá lóko gbà adẹ́gbẹ́ kò dìgbà tí ẹ bá kọ́kọ́ tẹ̀mí tó wá kú kátó wá máa tẹ̀kí kátó máa pe wu ẹni bẹ́ẹ̀ kátó pe lóko gẹ́gẹ́ náà ni nínú ẹ̀kọ́ tá nínú àyà yìí òun náà ni pé àwọn onímọ̀ ẹ̀jẹ̀ kó yé wa pé ọlẹ̀ ọmọ máa ń bẹ nínú oyún yàtí oyún tí máa ń bẹ́ẹ̀ nú obìnrin tó bá ti lè jáde síwájú kí wọ́n tó fẹ̀mí sí la irú ẹni báwọn ìdájọ́ òkú náà ni lè ṣàlàyé irú ẹni báwọn kò ní ìdájọ́ àwọn ìdájọ́ tí àlàyé máa ní irú àwọn ìdájọ́ tálàyé máa ní ni pé òkú tó bá ọmọ tó bá kú tààrí tí wọ́n ti fẹ̀mí sí la síwájú kó tó kú irú ọmọ báwọn ti ṣàwẹ̀ lẹ́yìn bàbá bá wẹ̀ àárọ̀ lè ṣe kí ni àárọ̀ lè sin ibi tí wọ́n sin òkú mùsùlùmí sí nínú ìdájọ́ tó ní ni pé irú ọmọ báhùn yóò jogún áàdì jogún tiẹ̀ náà ọmọ tàbá tí yóò ní báyìí sí tó wá sábà fi kalẹ̀ báyìí tó sì ké wọ́n ó ké báyìí báyìí ó sì tún padà irú ọmọ báhùn ti báyìí ó ti di ọmọ tí yóò jogún bóyá lápòjú wẹ̀ nìyí bàbá rẹ̀ ti fúlàgbà ló ti wà nínú oyún ní máa tẹ̀lé bẹ́ẹ̀ ọmọ ẹnìkan wà nínú oyún bóyá ọkọ kú nìyàwó rẹ̀ wà nínú oyún ó sì di àwọn ọmọ kankalẹ̀ tẹ́lẹ̀ náà tó irú ọmọ tó wà nínú oyún ní ti báyìí á sì máa retí a máa retí pé kí ni ó bí yóò bí ọkùnrin ni yóò bí obìnrin tó bá wá bí ọmọ yìí tọmọ yìí bá wá tá a wá rí pé ẹ̀mí tẹ lára rẹ̀ tá a rí pé àlàyé ni tá a rí pé ké jákè tá a rí pé èèyàn ni irú ọmọ tó bá wá kú lẹ́yìn ìjọ kejì tá a lẹ́yìn wọn kàkí kan ọlọ́ lẹ́yìn ìṣẹ́jú tó bá kú irú ọmọ ti kọjá ìpé yóò ọmọ yẹn tó bá wá jẹ́ ọkùnrin àwọn tó jẹ́ ẹlòmí fi àgbàlagbà bíbẹ yóò fi àgbàlagbà bímá yóò jẹ́ bí àbíkáyìn rẹ̀ pẹ̀lú àkọ́bí rẹ̀ bóyá àkọ́bí rẹ̀ lè jẹ́ yóò jẹ́ bí ọmọ ọmọ dábìkáyìn rẹ̀ torí eléyìí gba ìdíje kan láti ọjọ́ ìjẹ̀lú lórí wọn kùnrin pẹ̀lú wọn inú déédéé ìsìláàmù títí òpó yín bá ti jọjọ́ ọkùnrin ọkùnrin gbogbo yín bákan náà lẹ́gbà tí òpó yín bá jọ jẹ́ obìnrin bákan náà lẹ́gbà ìdọ́kùnrin ó gbà nínú ogún ìdájí rẹ̀ òun náà ni wọ́n fobìnrin àwọn kan wá ló ṣe eléyìí hikima ló wà ń bẹ ọgbọ́n wà ń bẹ nínú ṣẹ̀ríà láti ló ti lọ́wọ́ wọ́n dára sọ pé tí ó mú ẹ̀kọ́ ọkùnrin méjì ẹ̀kọ́ mi ìyá kan náà ló wá kan ló o ẹnì kan náà àwọn kan wá wó tuntun wọ́n ní ah, jàmbá ní Islam wọ́n ní Islam sábò sí gómìnà wọ́n ní Islam ò déédéé pẹ̀lú obìnrin ah, ah, kan ẹni tí wọ́n fún ní hundred thousand ẹwà ní fún àbúláì ní two hundred thousand ẹ̀ tí ó ti dàgbà fún ọ so eléyìí àwọn ọ̀tẹ́ẹ̀sì àwọn ọmọ bẹ̀rẹ̀ sí gbé òrí wa láti pé kíni láti pé báwọn ẹgbẹ́ àwọn ọmọ ojú kúkú wo Islam láti báwọn ẹgbẹ́ àwọn òwe pé kò sí déédé nínú Islam àmọ́ àkọọ́lẹ̀ tí ó kóyé wa látọ̀dà Ànábì sallallahu alaihi wasallam àti àwọn ẹ̀rí dáa ní nínú Al-Qur'an ipe Islam kò sí ẹ̀sìn tó ṣe déédé pẹ̀lú obìnrin tó tó Islam ẹ̀wọ̀n ní àwọn kan bẹ láyé tó ti kọjá tó wájú ìsìláàmù tó dé obìnrin kí wọn wọn ò ka obìnrin fún èèyàn wọn ò ka obìnrin fún ẹni tẹ́yàn máa bí sínú yóò dùn fún mo bí ma wọn ò ká obìnrin fún ẹni tẹ́lẹ̀ ó kì í tẹ́lẹ̀ ó kì í tó kì í pàdíkà tẹ́sùn àwọn ará ìdá àlàáfìlá ẹ̀mọ̀ tí wọn wọn ò ká obìnrin fún ẹni tí wọ́n bí tí wọ́n alù àbá tó fi mọ́ pé ìyàwó onímọ̀ bí obìnrin tábà pé ẹ̀fẹ́ ìyàwó onímọ̀ bí obìnrin láyé jọ́un pé ìyàwó onímọ̀ bí obìnrin ló sì bàjẹ́ inú yóò bàjẹ́ ni pé a ah, ah, ilé òòrùn wá bí ìtìbí sínú rẹ̀ ó wà bàjẹ́ dé kò wá nílé mọ̀ jáde bọ́ọ̀kù nílé mọ̀ káàkiri kò nílé jáde lọ́sàn yẹta wá wà mí lẹ́kọ̀ọ́ ní sún ìmọ̀ tó ṣe ọ̀rí látara ìwó bàjẹ́ tí wọ́n fún yìí yóò mọ̀ wá tara pamọ́ fáwọn èèyàn nítorí pé tó bá ń tọ́ka rẹ̀ pé ah, eh, ẹ̀ẹ́dóbi obìnrin ìdójútì ni ó bàjẹ́ kù ẹlòmí ò nílé gba ìdójútì mára yóò wá mọ́ ọmọ yóò wá lọ nígbà tó ní àwọn ìlú sábà wá fi obìnrin ilẹ̀ sábà wá rọ́jú gba àmàrà bẹ́ẹ̀ sábà ìtìjú mara tí wọ́n wá lọ lè fún obìnrin mọ́lẹ̀ láàyè àwọn yìí wọ́n tún wá sọ ọmọ obìnrin yìí kíni di nǹkan tí wọ́n máa jogun kò lókun tí ó jẹ bí àbá rẹ bá kú ní ọkọ rẹ bá kú kò lókun tí ó jẹ àkọ́bí ọkọ rẹ̀ yóò jẹ́ gbogbo gbúrò náà bí wọ́n tẹ́ wá ń ṣe ìgbésí ayé obìnrin tí a rí sí ìlànà owó dé lọ́dọ̀ àwọn ìyàwó bí bóbìnrin bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ wọ́n lọ lè dá yàrá kọ̀ọ̀kan lọ́dọ̀ ní kò níwà láàrin sáwọn yẹn wà yá ẹ̀gbin ẹ̀gbin níbi lára rẹ̀ kù bọ́ni máa ń ṣe bọ́ni máa ń ṣe ìgbésí ayé obìnrin yìí obìnrin lọ́dọ̀ tí wọ́n wọ́n bá jẹ́ ẹrú ni wọ́n bá jẹ́ ọmọ ẹrú ni nígbà tí ìsìlámù wa dé ìsìlámù wa máa wùyẹ̀ rẹ̀ ìsìlámù náà obìnrin obìnrin ẹsẹ̀ rú o nínú tí ìsìlámù kọ́kọ́ parẹ́ ó ní ẹ má máa ṣe kí ni ẹ má bo obìnrin mọ́lẹ̀ láyé náà ولا تقتلوا أولادكم خشية إملاق نحن نرزقكم وإياهم ẹ̀rọ máa lọ lè wọ ọmọ yí mọ́lẹ̀ láàyè máa látara pé kí ni ọ́ṣíyàtà ìmìlá látara pé fáyọ́sì so islam kọ́kọ́ sí kí ni ó kọ́kọ́ pé gílé yìí kó ní ẹmọ́sí bẹ́ẹ̀ anábi fún wá anábi wá ń sọ àwọn hadith fún alẹ́ sírísì ipé bí ẹ bá bí ma obìnrin anábi tẹ́ ẹ̀ wá tọ́ kí tó ṣe wí kíni tó fi di ẹni tí ó lọ yọ ọkọ tí ó ṣe ráàmù tí ó ṣe kàkà àdébí sọ̀rọ̀ àwọn àlọ́ sọ́là ní irú ọmọ yẹn yóò jẹ́ kàkà fún ẹ̀kọ́ lájọ́ bí àti àmà òun jẹ́ kéèyàn wọ̀ náà àdébí sọ gbogbo àwọn oríṣiríṣi láwọn ọ̀gá tí àwọn ọ̀gá ni wọ́n ta aláṣẹ ládéhùn fún ẹni tí tó tọ́jú obìnrin dáadáa so eléyìí ní fi dáyìí ó jẹ́ kí ilé ẹ̀ bá bímọ obìnrin inú rẹ̀ ó dùn ọkàn rẹ̀ ó balẹ̀ inú dáná bí sọ̀rọ̀ àwọn ọ̀gá tó wá sọ tó tó fi sàpọ́nlé obìnrin òun náà ni pé ó ní obìnrin tẹ́ ń jẹ gbógún tẹ́lẹ̀ òun náà ti kí ni ó dẹni tẹ́ẹ̀mọ̀ fọlógún tí fámìlì rẹ bá kú bàbá rẹ kú ní àbíyà rẹ kú àbọ́mọ rẹ kú àbọ́kọ rẹ kú òun náà ó nípin nínú ogún yìí tó ní òjògún lẹ́ẹ̀tọ́ ju díẹ̀ òun náà ní ẹni tẹ́ tẹ́lẹ̀ ṣe pé òun náà jẹ ni ìpèyìn tó bẹ́ẹ̀ jẹ́ sí ìsìlámù ó ṣe ni pé àtọwọ́ àtọkùnrin náà jọmọ ọmú dédé bẹ́ẹ̀ ni tọkùnrin àtọkùnrin bá jọmú dédé òun náà yóò mọ túmọ̀ sábò sí lọ́dọ̀ àwọn àwọn tààdá kọ́dà nínú làákàyè òun náà yóò mọ túmọ̀ sábò sí nítorí pé kí ni obìnrin láti ìgbà tí wọ́n bá ti bóbìnrin tóbìnrin ó fi jáde láyé obìnrin ìsìlámù ògbóbìnrin nípò kóbìnrin ọmọ gbọ́n kàtà ara rẹ̀ ìsìláàmù gómìnì sí pé gómìnì ó ma wá sá lókè kó ma sá lọlẹ̀ tí wọ́n wá ní kí ló ń dàmú sí ó ní kí ìdí jẹ ìdí mú ní wákàtí ìsìláàmù kó obìnrin sábẹ́ ọkùnrin ní tí tóbi ló fi jáde láyé tóbi ní bá wà ní kékeré sí ó wà lábẹ́ òbí rẹ̀ bàbá rẹ̀ ó gbọ́dọ̀ ó gbọ́dọ̀ wá tí ó jẹ tí ó mú fún ni àti tí ó wọ̀ ó gbọ́dọ̀ máa wà sí tọkùnrin bá ti bàlágà ní títọ̀ ó jáde lọ kó máa wá tí ó jẹ lọ bí ó bá tajà ní bí ó bá ni ó dàgbà ní sí tápà rẹ̀ ti lé tó náà ti lé gan ẹbẹ̀ tí wọ́n ti síta pé wọ́n máa wá tó yẹ lọ àmọ́ ọmọ ọkùnrin ọmọbìnrin yóò wà lé kò ní ṣe wàhálà kan káàkiri yóò wà lé jíjẹ nínú ọmọ wa títí ọmọ obìnrin tẹ̀lé yóò fi wá di pé yóò di pé yóò tó ẹni tí ó lọ rí ọkọ tóbìnrin bá wá tó ẹni tí ó lọ rí ọkọ yìí gbogbo ìnáwó tí bàbá rẹ̀ ń ṣe yìí gbogbo àmójútó yìí gbogbo responsibility yìí yóò wá ṣe kí ni yóò wá hand over rẹ̀ kọ́kọ́ rẹ̀ pẹ̀tọ̀ agbèrè ọlọ́wọ́ lónìí o islam tó wá sọ pé ó tó wá jẹ́ kó yí ọkọ yí pé wàhálà ni mọ̀lúdì láwùjọ oríṣiríṣi òun náà wọ́n ìṣúra tó ń lẹ́bi pààrọ̀ ó tún sọ pé omi sọ́dún nìta àrìjáàlù ọ̀wà múná alà nìta bí màá fásọ̀rọ̀ láwùjọ àdọ́hùn alàbá àdéhùn bí màá fàkùn dàpọ̀ àyè ìpé ọkùnrin yóò máa jẹ́ alábòójútó gómìnrin látara ọlá tí àwọn subhanahu wa ta'ala dá ọkùnrin lẹ́tà wọ̀bí máa àǹfàkùn mi àbúwárì àti látara ń tá àgbọ̀dọ̀ máa nánú owó wa fáwọn obìnrin ajẹ́pẹ́ ọkùnrin òun lọ́gbọ̀dọ̀ tí kíni òun lọ́gbọ̀dọ̀ máa wá jíjẹ mímú fóbìnrin ó ti tẹ́ jẹ́lẹ̀ tèló ó ti tẹ́ jẹ́lẹ̀ tèló tóbìnrin bá tún wá dàgbà tó tún wá dàgbà tán bẹ́ẹ̀ kò wá sọ́kọ rẹ̀ láyé mọ́ jíjẹ mímú rẹ̀ tó tún wá bọ́ lọ́dọ̀ àwọn ọmọ rẹ̀ tó bí àwọn ọmọ rẹ̀ tó bí àwọn ọkùnrin àwọn ọmọ wa tí ó jẹ tí mo káàkiri kọ́dà yóò tún bọ́ sọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ àwọn ọkọ ọmọ rẹ̀ lóbìnrin tó bá tọmọ rẹ̀ bá tún wà ọ̀run náà ṣe kí ni yóò tún máa gbọ́ bùkátà ìyá ìyàwó náà ṣẹ̀yẹ̀ ní islam ò kankan kò fi ṣe pé kí ni kóbìnrin wọn máa wá tí ó jẹ fúnra rẹ̀ tí ó mú sọ wọn wá ní ẹkọ́bìnrin ẹkùn nídàájì ìdájì náà ní kó gùn yìí kò sọ́nà ẹ̀fún bẹ́ẹ̀ kó náà ó bá ṣe wù ní ọkùnrin tí a wá ní kó gún lóbi dìí kó ní ṣe wá náà inú ọ̀nà tọkùnrin ó gbà nẹ́bí ẹ̀ òun náà ti pé ọkùnrin tó bá ní sán bá fẹ́ gbéyàwó nínú orí tá mú yóò yọ sàdá àti bẹ́ẹ̀ yàrá ìṣòro ayọ̀ ilé ìta ló kún obìnrin náà ló kún obìnrin tó ti níta jùlọ tẹ́lẹ̀ yóò wá yọ nínú ìdajì rẹ̀ yóò wá sí kíni yóò wá fún yóò nínú odidi díẹ̀ yóò wá fóbìnrin tí a mọ́ ti kú nídajì ó ti lékún tó bá tún wá jẹ́ ìyàwó ìtura wọlé tán ìdí ó máa jẹ ìdí ó máa mu aṣọ tí ó máa wọ̀ sọ́rùn bó bá rẹ̀ owó ọsítù gbogbo bùkátà rẹ̀ ọkùnrin yóò máa gbọ́ nínú odidi ẹ̀ tabakara wa wò akara wa ṣe obìnrin gan ló bá ṣe kíni tó tún tẹ̀ pọ̀ ju ọkùnrin lọ. so níbo wá ní islam tí wàá ṣe àbòsí gómìnir níbo ní islam ò ṣe pẹ̀lú obìnrin yìí. àmọ́ àwọn ọ̀tẹ́ ẹ̀sìn wọn ò ní wọn ò ní lo làákàyè wọn láti fi wo orú àwọn ọ̀sán láyìí. wọn ò fi làákàyè wọn wo ọ̀nà owó ipò lọ̀rọ̀ ti pọ̀ wá. ibo ní kí ni ipò obìnrin tẹ́lẹ̀ síwájú kí islam tó dé ipò wo ni islam wá gbé obìnrin nígbà tí islam dé sáà wọ́n mọ̀ wá sọ pé ah, islam sábò sí gómìnà islam sí gómìnà ọmọ lórí jáàmù islam sí gómìnà ó kọ́bà gbogbo ara rẹ̀ yányá ẹ má ní kankan lára rẹ̀ ó fẹ́ sọ obìnrin di ẹrú islam yẹ gómìnà kẹ́ tí obìnrin má lé islam sí gómìnà ó mọ̀ tẹ̀gbẹ́kẹ̀gbẹ́ káàkiri pẹ̀lú ọkùnrin ìtàwọn kèfè yìí wánu ibi àwọn obìnrin mùsùlùmí àtọkùnrin gbogbo ń tẹjọ máa wá kẹ́kí ni tẹjọ máa fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ obìnrin olóbìnrin àtọkùnrin ọlọ́kùnrin so òun náà ló fà tó jẹ́ pé kí ni látara àpẹẹrẹ tí islam ṣe gómìnir òun náà ní pé gómìnir wọn máa kó wà kó wà lé rẹ̀ máa tọ́jú ilé rẹ̀ iṣẹ́ obìnrin ilé rẹ̀ máa tọ́jú ọmọ máa tọ́jú ilé máa tọ́jú ọkọ rẹ̀ kọ́kọ́ wá sí wàhálà lọ kó wá tí ó jẹ́ kó wá nínú lọ àmọ́ láwùjọ wa lónìí àjẹ́wò tá a kù àtọkùnrin àtobìnrin àjọ sí àjọ sí lẹ́ka sí bùkátà tó yẹ kọkùnrin nìkan máa dágbọ́ a máa sọ pé tọ́ àjọ máa pin ni o tí ọba sọ ẹ̀sùn bíìsì eléyìí ni ó sọ ẹ̀sùn bíìsì eléyìí òun náà ló pàtó jẹ́ pé kí ni àpọ́nlé tọ́wẹ́ pọ́kùnrin ó ní òpé tàwà lónìí ọ̀pọ̀lọpọ̀ ò lè kí ni kò lè fọ́ ọ̀sẹ̀ sílẹ̀ nísìn ó wá báyàwó ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin lónìí ilé tó kọ́ tí wọ́n jọ ń gbé lónìí wọ́n jọ pẹ̀lú ìyàwó rẹ̀ báyìí ẹni bá wá tẹ̀lẹ̀ tó wá sọmọ́ sọ ọyá ọyá máa lọ lẹ́yìn yóò wá ní bébì ó lọ lè gbé jáde <laughs> èmi àbá pé àwọn bálúà káwá tàlé kájọ fi wẹ̀ èwo lábẹ́ sí gbogbo ẹ̀ èwo ní ìṣẹ̀lẹ̀ apá ọ̀tún ló bá jágbọ́ tó lọ́tọ̀ àti eléyìí ọkùnrin yóò máa bára dá àwọn nǹkan tí ẹgbẹ́ mímọ̀ tó bà níjọ kan bá kò sì nílé ṣe bí ọkùnrin yóò máa rí tí ò tẹ́ lọ́rùn kò nílé ṣe bí ọkùnrin nígbà tó kùnrin tó kùnrin bá jáde lé látàárọ̀ ìwọ ọkùnrin tó ṣe ojúṣe rẹ ògbé tí wọ́n jẹ kalẹ̀ ògbé táwọn wọ́n jẹ kalẹ̀ kò sówó léwé kò sí gbogbo ẹ̀ ìyàwó wá jáde lọ látàárọ̀

Ah, egúló fún mi ah, eh? ní àbá jíjẹ bá fi ẹbá mẹ́ra ká tọ́ orúkúnlẹ̀ ẹ̀wọ̀ ní sáwà lọ́kọ́ tàníyàwó ó náà ní obìnrin máa bí ṣe kíni yóò fi olóògbò lórí ẹsẹ̀ yóò láyà pé à ah, kí ní pọ̀ lókè sílẹ̀ òní gbà tó bá ní jáde gan ní sílá yìí túnmà lè gbégbèsí ayé ìrọ̀rùn ni nítorí pé kíni kí ló fún mi tẹ́lẹ̀ àbáni kíni ìlà rẹ̀ aṣọ wíwọ̀ èmi ní dá fúnra mi oúnjẹ jíjẹ kọ́dà àwọn ọmọ ebi náà ní sanwó léwe wọn ibẹ̀ bẹ́ẹ̀ ni mo bìnrin ṣe pé òun ṣe wọlé yìí so gbogbo eléyìí Islam ti là á kalẹ̀ fún wa láti pé kíni láti pé kí ìjọmọ ọkùnrin ó bà pé pé wọ ọkùnrin ṣe wàhálà ṣe wàhálà káàkiri lọ́sàn lóru lọ sókè sá lọ sókè sáwọn sílẹ̀ sáwọn ṣe nǹkan haram kò fi wá sí fámìlì yóò jẹ tó bá wá ṣe wàhálà yìí nípa nígbà níbàámu pẹ̀lú tábà rẹ bá ká tó bá gbé kalẹ̀ alhamdulillah ni yóò ṣe tó sáà dín ní sáà dín pé ẹni tí Allah subhanahu wa ta'ala tó bá gbà láyè nínú àzìkí lásìkò ìdẹ́ bá pọ̀ ó máa nánú tí Allah subhanahu wa ta'ala ó náà bí agbára rẹ̀ bá ti gbà láyè mọ́ wọ́n máa ń kó nínú àlẹ́ ìjẹ́ni tí ó pàdé òfin mímọ́ àtàkùwà ẹni tí àzìkí rẹ̀ bá wá ṣe kíni tó bá mọ níwọ̀nba lásìkò ìdẹ́ òpọ̀ kó wọ́n ṣe kíni ó máa ná níwọ̀nba lásìkò bá sí láì ní àtàwọn hundred naira ọwọ́n àti gbogbo tó rà wálé kò ju five hundred naira lọ ìyàwó mọ̀ pé ah, ó ṣe ogún ẹ̀mí bàbá ẹ̀ dì mọ́ tí àwọn èèyàn bá wá lágbára tó bá ní kápá láti sàánú rẹ̀ láti ràn lọ́wọ́ ó lè ràn lọ́wọ́ ní owó tó ní eléyìí ò sí tó burú bẹ́ẹ̀ o kí èèyàn nánú dúkìá ìyàwó yẹn tí dúkìá tó yá ìyàwó yẹn bá ní dúkìá ọ̀nà wo ni obìnrin máa gbà ní dúkìá obìnrin lè ní dúkìá látara pé kí n látara kó jogún bẹ́ẹ̀ àwọn obìnrin bẹ́ẹ̀ àwọn lówó gan ọkọ̀ rẹ̀ sì kẹta níkà nígbà tó wá dé tó wá jogún àwọn tó bì ó wá pọ̀ bá mú tó bá wo obìnrin yìí ó lè sílẹ̀kùn rẹ̀ kalẹ̀ fọ́kọ rẹ̀ wípé ẹ máa ṣe bó bá ṣe wù nínú dúkìá yìí ẹ máa ná nínú owó iná lọ́pọ̀ ti mú pé tọ́yá gbà owó ọbẹ̀ ní èsì bẹ̀ nínú owó iná lọ́pọ̀ ti mú pé tọ́ owó léwé àwọn ọmọ nìyí so eléyìí ti báyìí obìnrin tó bá ti kí ni tó bá ní wá ìrẹ̀lẹ̀ yóò ju kalẹ̀ fọ́kọ rẹ̀ bẹ́ẹ̀ ni èdè obìnrin tó gbé yóò máa retí pé fọ́kọ rẹ̀ ó máa tẹ́wọ́ ipe tọ̀ ọ́ yà tọ̀ ẹgbà five thousand yìí ẹkú lọ́wọ́ tí wọ́n fẹ́ ṣe ẹ́ ń sọ̀rọ̀ ìdíkẹ́ náà ń sọ̀rọ̀ ẹbí ọkọ lórí ìyàwó so ilé ìtumọ̀ ọ̀nà tómìnì tó máa ń gbà tí máa fi ní dúkìá òun náà ni pé kíni òun náà ni pé kómìnì ó ṣe kíni ó ṣòwò nítorí pé obìnrin lé ó lè ṣòwò bá a ṣe pé kómìnì ó gbélé tó obìnrin máa ṣòwò tí ó ṣe kíni tí ó láwọn bá máa ṣòwò ọ̀díjà ìyàwó ànẹ́bí àgbàlagbà olówó ni ìmọ̀ ń sọ̀rọ̀ yóò sì gbà wọn pé ah, a ẹ̀mọ́ bá ń sọ̀rọ̀ nínú owó mi ibi tí wọ́n ti pàdé pẹ̀lú anábì sallallahu alaihi wasallam látara òun náà ni anábì bá sọ̀rọ̀ lọ sí ìlúṣàm pẹ̀lú ọmọ ọ̀dọ́ rẹ̀ tápé ní mẹ́sàn wọ́n wá jọ sọ̀rọ̀ lọ pẹ̀lú anábì sallallahu alaihi wasallam látara òun wọ́n ṣe wọ́n jèrè bẹ́ẹ̀ wọ́n jèrè tí wọ́n sábà jẹ mérè bẹ́ẹ̀ látara kíni látara àlùbákà anábì sallallahu alaihi wasallam ànábì wa fẹ́ kọ̀díjá òun ti fẹ́ ànábì òun ti fẹ́ kọ̀díjá ti ju ànábì lọ́lọ́jọ́ erí òun ti fẹ́ kọ̀díjá ti ju ànábì lọ pẹ̀lú owó síbẹ̀síbẹ̀ náà ó wá tẹ́ dúkìá rẹ̀ kalẹ̀ fún ànábì sallallahu alaihi wasallam kánábì ò mọ̀dárí ẹ̀ ó ju ìjánu rẹ̀ lẹ́fà ànábì pé tọ̀ máa kọ̀jú rẹ̀ tí obìnrin náà bá lówó lónìí láwùjọ tó lówó látàgbó ojogún ni kò sí tó burú bí kó ní kọ́kọ́ rẹ̀ kó ṣe kí ni ó máa darí owó rẹ̀ á ẹ̀ máa ń ṣe bísíǹsì ẹ̀tún dàkúrá ilẹ̀ ẹ̀tún dàkúrá ilẹ̀ ẹ̀ máa kọ̀jú rẹ̀ tá a bá ní kó láti àjọ máa nà náà àmọ́ ìkòrí ọ̀pọ̀lọpọ̀ obìnrin lónìí òun ni pé bọ́ọ̀rọ̀ bá ti tọwọ́ díẹ̀ ní wọ́n máa ronú ìyàwó ẹlẹ́ẹ̀kejì ni ìtọ́pọ̀lọpọ̀ obìnrin máa ń ronú pé àwọn bá ti rí sẹ́yìn díẹ̀ ní láì níṣì ni wọ́n ṣe kíni òun ni wọ́n tún máa rá wọn àwọn ọmọ oníṣòwò tó fẹ́ tó fẹ́ kan ní tó tún máa láwọn ọmọ pé káàkiri àwọn oníṣẹ́ kéékèèké òun náà máa wọ onímọ̀ pé kíni pé ń fowó kò sí tí ó burú bí kọ́kùnrin ó bẹ̀yàwó méjì kó bẹ̀yàwó mẹ́ta kó bẹ̀yàwó mẹ́rin ó yẹ kókùnrin kóbìnrin ó gbà á pẹ̀lú kíni ó gbà so eléyìí ibi tá a ti lọ òun náà ni pé Allah subhanahu wa ta'ala ọba tó ṣe kíni ọba tó dá wa lẹ́yìn ìgbà tá a ti ṣe kíni tá a ti kọ́kọ́ jẹ́ kankan ni òun ló fẹ́ fi sí nígbà tá a wà nù yà wa lẹ́yìn ìgbà tá a tún wá dáyé náà àtúwá sẹ̀mí bó wà tábà wulẹ̀ ta sẹ̀mí tó láyé bẹ́ẹ̀ bá lo ogún ọdún bẹ́ẹ̀ bá lẹgbẹ̀rún ọdún àwọn kan bẹ wọ́n ti sáyé ní ìdílé pé wọ́n lò lẹ́gbẹ̀rún arábìnú wa alẹ́ ìsàlá iṣẹ́ àdábìnú fi jíṣẹ́ tó fi jíṣẹ́ fáwọn èèyàn arábìnú lo nine hundred and fifty years àti sọ tó fi sẹ̀mí kó tó di fún wọn pé ìdílé o nine hundred and fifty years arábìnú fi jíṣẹ́ fáwọn èèyàn kó tó wá ní kékin àwọn ọ̀sán àwọn ọ̀tà ara pàwọn ẹ̀ adébẹ̀ arábìnú tí ó lò láyé yóò dùn kí ni lọ yóò súnmọ́ ẹgbẹ̀rún tó bá jẹ ẹgbẹ̀rún rẹ̀ bẹ́ẹ̀ làwọn ti wá sẹ̀mí gbà wọn bí ẹ bá wá lo tó tó bá àwọn àti tó jù bẹ́ẹ̀ lọ bí ẹ bá kú tó bá gbé wa dìde tó bá béèrè lọ́wọ́ wa pé ìgbà mélòó la lò láyé kò sẹ́ni tí ó sọ ipò òun òdìdí ọjọ́ láyé ibi táyé òun òjẹ́ kankanlé táyé òun kérédé tó bá pa á tá a bá jí ná ẹni tó lọ ẹgbẹ̀rún ọdún láyé yóò mọ̀ sọ pé òun ò lójú sáà àtàmì nàá báyà bíi wákàtí mélòó kan lọ́sàn-án pé yàní àwọn kan tilẹ̀ gbẹ̀rọ̀ ńlá yìí so ayéwo ayéwo jẹ́ kankan bíntínì iná làwọn subhanahu wa ta'ala fún wa pé ọjọ́ àpéjà kìyàmá làhíyà àyàwá òun gangan náà ní sẹ̀mí ìsẹ̀mí táà máa sẹ̀mí lọ káà ní kúmá òun náà ní sẹ̀mí àlìkìyàmá ẹ bá ti wọ náà tó bá ti ṣe kèfèrí tó bá ti wọ náà béèrè ní ìsẹ̀mí àlìkúmá ni gẹ́gẹ́ náà ni tó bá ṣe tó yẹ kó ṣe nínú nínú ìgbésí ayé tó tẹ̀lé ti Allah subhanahu wa ta'ala tó náà bá wà ìjẹ́ náà ìṣẹ̀mí gbére ní nínú àjẹ́ yóò máa lọ ní kò so eléyìí òun náà ti kíni òun náà ti nínú àwọn sọ́jà Allah subhanahu wa ta'ala tó fi ń bí àkíyèsí wa káfí ní pé Allah subhanahu wa ta'ala òun nìkan náà ni ọba tó ká máa jọ́sìn fún inú àyà yìí nínú ẹ̀kọ́ tó wà ń bẹ́ẹ̀ òun náà ní iṣẹ́ kọ̀ wá nínú ọ̀tẹ̀ mi wọ́n nínú ẹ̀kọ́ tó wà ń bẹ́ẹ̀ ni pé ìtìbátò bá àyà yìí fi rìnlẹ̀ fún wa pé ọjọ́ àdìgbì á máa bẹ̀ ọ́ ìpè òun padà gbé wa di lọ́jọ́ kan tá a bá kú nítorí Allah subhanahu wa ta'ala sọ pé kí ni pé àwa náà láti gbé ìdìde lẹ́gbàtà bá ti kí ni lẹ́gbàtà bá kú tán àwọn kan bẹ̀rẹ̀ náà kò nínú orí àwọn kèfèrí tí Allah subhanahu wa ta'ala sọ̀rọ̀ wa fún wa pé wọ́n ni man yuhyi al-'idhama wa hiya ramim nínú sọ́ọ̀tì yáàsì pé qala man yuhyi al-'idhama wa hiya ramim àwọn kan bẹ̀rẹ̀ pé wọ́n máa wá challenge àwọn òjíṣẹ́ wọn pé man yuhyi al-'idhama a rí pé gbogbo ẹ̀ ti dégun ó ti kẹ́kún díẹ̀ díẹ̀ báyìí láàmú àrí ìwé nípa wọ́n ní pẹ́kùn yìí ti wá kẹfun tó pẹ́kùn yìí bá àti eré àwọn erépa eréṣiríṣi máa máa ń ní ìlọ lálẹ́ ní tí ó ṣe kíni tí ó yẹ gbogbo àwọn egun yìí padà Allah subhanahu wa ta'ala wá fi rinlẹ̀ nù sọ́ọ̀tù Yasin nínú láti fi áyà 78 Allah subhanahu wa ta'ala fi ilẹ̀ fún wa pé tẹ́ẹ̀bì mà ìpè àwọn egun iṣẹ́ tó ti kẹkùn yìí á ìbéèrè táwọn kèfè ní béèrè yìí Allah subhanahu wa ta'ala wa ona wa da wa fún wa ní èsì pẹ̀lú béèrè ó ní ànábì sọ fún wa pé qul man yuhyi eh, qul yuhyi alladhi ansha'aha awwala marra ibe ira ànábì sallallahu alaihi wasallam fún wa lesi pé yuhyi alladhi ansha'aha awwala marra en tó kọ́kọ́ dá en tó kọ́kọ́ dá egun yìí lákọ̀ọ́kọ́ nígbà tí ó ti kọ́kọ́ jẹ́ nǹkan ọba tó dá ń gbà òun náà ni ó tún gbé dìde torí pé wàhálà káàmà ní ti pé azá pọ̀ láti fi kalẹ̀ ẹ ẹnkálukú náà nínú ẹnkálukú ẹlòmíì náà ti ga kékeré rẹ nísìnyí láti fi ọmọdún mẹ́ta ọmọgbà tí áńgà tó gbà ní ọmọdún báyìí ẹni tí ó sì mọ̀gbà náà wọ́n rà lé díẹ̀ nígbà tá a bí ọ bó ṣe mọ̀ ní nígbà tá a bí ọ bó ṣe rí nì ẹ ìmọ̀ ìmọ̀ ọ̀làjú ìmọ̀ sáyẹ́ǹsì ó tún ti wá dá ẹdẹ́ wípé áàpù láti gbà bá ti wà látọ̀ tí ó sì yapa pẹ̀lú tánàbí sọ̀rọ̀ òun náà ló pàtó yẹ pé àwọn nínú àwọn ògbóǹtarìgì kèfèrí tó jẹ́ nínú àwọn scientist nílùú èkó nígbà tí ó wá ka translation àdídà níbi sallallahu alaihi sọ ìpele ìpele ẹ̀dá pé tẹ́bá lógójì ọjọ́ tẹ́bá kò látọ̀ ẹ̀ẹ́dẹ́ lógójì ọjọ́ ẹ̀ẹ́dì nǹkan báyìí ẹ̀ẹ́dì nǹkan báyìí sọ látọ̀ kèdélẹ̀ ó wá wọ́n wá kárí àwùjọ ẹ̀sẹ́rímẹ́ǹtì lórí bọ́ọ̀mẹ̀nì yẹn development of eh, embryo pé bọ́ọ̀mẹ̀nì yẹn tẹ́ máa ń develop láti ó wá rí pé ó wá ṣe déédéé pẹ̀lú bá níbi ṣe sọ̀rọ̀ ó wá wò pé ah, ẹni tẹ́ ló sọ̀rọ̀ yìí ó ti wáyé ìgbà ọ̀la anábì ṣe ìjìlá anábì ṣe ìjìlá ní nǹkan bíi one thousand four hundred and thirty years ago nígbà tó ṣe ìjìlá nù àka ọjọ́ eré rẹ̀ fún o nígbà tó fi bí anábì tó fi kókó jẹ́ ọjọ́ àka ọjọ́ àka eh,

ẹni náà ti tara bẹ́ẹ̀ ó sì gba ìsìlámù so àwọn kèfèrí wọ́n ti tara àwọn nǹkan tí Ànábì sallallahu alaihi wasallam sọ̀kalẹ̀ lásọ̀ọ́lẹ̀ tán wá rí báwọn nǹkan wọ̀nyí wọ́n rí pé rí bẹ́ẹ̀ wọ́n sì gba ìsìlámù látara rẹ̀ irú ẹ̀ náà ní tẹ́sísìn Ànábì ti sọ ti pẹ́ Ànábì ní bí esísìn bẹ́ẹ̀ ti ṣe dé máa káàkiri ibi ilé ìdọ̀tí hùn Ànábì ni bó bá ti ẹsẹ̀ bọ́ tẹ̀ ń jẹ àbótẹ̀sẹ̀ bọ́ omi tẹ́ gbé kalẹ̀ Ànábì ní ẹtún kì í bọ̀ ẹ̀rí esísìn bọ́ dáadáa kẹ́ ẹ jẹ nǹkan kò sí tí ó ṣe yìí ànábì nítorí pé àìsàn bẹ níbi ìkan nínú apá rẹ̀ nínú ẹsẹ̀ rẹ̀ ibi kejì ìwòsàn bẹ́ẹ̀ tí tó bá ti ti àìsàn bọ́ tẹ́ bá ti ti ìwòsàn bọ́ ìwòsàn ó pa yóò ní ju aláìsẹ̀ kò ní ṣe kankan má kò ní ṣe àbúrò tó ṣe fi hàn àwọn kan ní àwọn kèfèrí tó bá ìsìlámù wọ́n lo àdìsí yìí wọ́n fi tako àdìsí ànábì ipe ah, ẹ máa wò sẹ́lẹ̀ ìgbára ká ìwé tó ti lọ́pọ̀ lẹ́gbẹ́ tó ti rúbẹ̀ ẹ wá ní ká tún kí ìbọn tà jẹ lọ́wọ́lọ́wọ́ láìpẹ́ yìí tí ò tí ì tó bí ọdún mẹ́wàá sísìn òun náà làwọn kan àwọn sàyẹ́ntìsì kan ní Germany wọ́n wá dìde wọ́n wá sọ́ di pé acc tí wọ́n ń sọ yìí ẹja ṣèwádìí rẹ̀ òkìní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n wá tẹ̀wájú rẹ̀ bẹ́ẹ̀ wọ́n wá bá bẹ́ẹ̀ lóòótọ́ bára fi ṣe sọ ní pé apá òsì rẹ̀ nǹkan kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pé tẹ bá ti kí bọ́nu tí inú nǹkan tó kẹ́ ẹsẹ̀ òsì bọ̀ tẹ bá ti kí ẹsẹ̀ ọ̀tún rẹ̀ bọ́ yóò pa ogun kan rẹ̀ yóò ní ṣaláìsẹ̀ nǹkan yóò ní lágbára láti kó ìpara báyìí so eléyìí náà ti tẹ̀ wá wò nísìnyí ó padà di kíni nítorí àbí ti sọ ti pẹ́ ó padà wá ní padà wá ní ilẹ̀ nísìnyí látara pé kíni látara ibi tí mà ibi tí mà tó lọ síwájú dé mùsùlùmí

nísìnyí sáyẹ́ǹsì develop nísìnyí ó ti jẹ́ kó yé wa pé àrùn kan bẹ lára kíni lára ajá níbo làrùn yìí wà àrùn yìí níbi ajá níbi ìgbé ajá ni ṣe pé tájá bá wá ajá máa fẹnu nùdí ẹgbẹ́ ajá ti níbi ó fẹnu rẹ̀ sẹ́yìn tó fi nùdí yìí àwọn kòkòrò yìí yóò wá dé ẹnu ibi látara ìdí rẹ̀ tó wá tó wá kí ìbọn téèyàn jẹ jẹ bẹ́ẹ̀ àrùn ńláńlá ló kọ́ sí àrùn máa kó látara ajá ẹwọ yẹ̀pẹ̀ tá nàbì ní ká fi bọ́ àwọn èèyàn tó jẹ́ kó yé wa sáì tó jẹ́ kó yé wa pé yẹ̀pẹ̀ ní ìsìnbáyé kó ti wà ní ìsìn ó tún láwọn nǹkan kan nínú àwọn inú yẹ̀pẹ̀ yìí tó jẹ́ pé àwọn nǹkan bí antibiotics ni títẹ bá fi yẹ̀pẹ̀ fọ́ yóò sì pa gbogbo àwọn bacteria tó wà ní ìgbà wọn ní yẹ̀pẹ̀ ẹwà tá nàbì ti júwe rẹ̀ fún wa tí o sì fi sáì síbẹ̀ so a jẹ́ pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ànábì sallallahu alaihi wasallam ó ti fi rinlẹ̀ fún wa pé yóò máa ṣe déédéé lákàìwá fẹ́ni tí lákàìwá bá ṣe déédéé ẹni so anabi ah, Allah subhanahu wa ta'ala wa sọ fún wa nínú alukurani pé wúlò yóò hí alẹ́bí àṣàhà ọ̀wọ́lá mọ̀rọ̀ ìpè ọba tó dá ọba tó dá koko. lákọ̀ọ́kọ́ nígbà tí ẹ̀mí ò ti jẹ́ nígbà tí ò ti jẹ́ nǹkan tó wà ní bọ́lọ́gì tó fẹ̀mí sí ọba òun náà ni ó dá padà so eléyìí ti èsì ńlá ní fún yàn eléyìí ní nísìnyí èsì kan ní tó yẹ pé ó yẹ kí ọmọ tẹ̀ tó lè fọ ọ̀mà pé ìwọ náà ta ló dá ọ lákọ̀ọ́kọ́ tó bá ti ní ọba tí ọba kò sọ́ba tó lágbára láti gbé ọdì délẹ́gbà tó bá kú tán ó dà ta lọ́wọ́ ní talẹ́ tó dá ọ ọba tó dá alákọ̀ọ́kọ́ òun náà ló lágbára tí ó fi ṣe kíni tí ó fi padà gbé ọdì dé tó bá padà yá so eléyìí òun náà nínú àwọn nǹkan tí àáyà yìí tó fi nílẹ̀ tó fi nílẹ̀ fún wa nínú àwọn ẹ̀kọ́ láńlá tí bẹnu àáyà tá a kà fúnra wa yìí so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni Allah subhanahu wa ta'ala tó wá sọ fún wa síwájú ìpè ẹ̀rí pé àyà Qur'an wọ́n máa ṣe kí ni wọ́n máa gbára wọn léjì ká mú ni ẹ̀rì pé tàbá parí àyà kan yóò ní nǹkan tí ó ṣe kí ni yóò ní nǹkan tí ó fi ní ṣe pẹ̀lú àyà tó tún tẹ̀lé ẹ̀rì pé àyà ìparí pẹ̀lú pé kí ni tún má ilé ìdí turja'un ó lẹ́yìn kan yẹn láwọn ṣe kí ni láàpà sọ́dọ̀ Allah subhanahu wa ta'ala táwa lọ bá tá padà sọ́dọ̀ rẹ̀ yìí kó bá tún lè yé wa dáadáa àyà tó tẹ̀lé ó wá sọ fún wa pé ọba táà sọ fún yín pé ẹ padà sọ́dọ̀ rẹ̀ tí ò bá yé yín tẹ́ ẹ bá ti èmi jìlẹ̀ nípa rẹ̀ ó wà lẹ́bi ìfọ́dàpọ̀lẹ́kún máa fi láti jẹ̀mí à òun náà ni ọba tó dá gbogbo tí ń bẹ ńlẹ̀ ẹlẹ̀ yẹn yẹn fún yín ọba yìí òun náà ló dá gbogbo tí ń bẹ ńlẹ̀ ẹlẹ̀ táwọn mi sábà ní ló dá fún wa tá a bá ń sọ lónìí pé á èbó gbìyànjú èbó ṣe gbá èbó ṣàwo nǹkan ìpìlẹ̀ tẹ́bó fi ṣe gbogbo nǹkan tó ṣe yìí ta ló dáa á tàbá ní kámítà kámítà gbìyànjú ó wá ta ó kan kọ́ńbọ́ọ̀lù kan ó wá rẹwà gan àbí bíríkìlà gbìyànjú ó wá kọ́lé kan àbẹ́ rí bẹ́ẹ̀ rí ṣé bíríkìlà ló dá ìgbà tó fi kọ́lé ṣé kámítà òun ló wu igi láti lẹ́lẹ̀ tó pé látara di yóò láti rí pákó ṣé kámítà ló ṣe Allah subhanahu wa ta'ala ló ṣe a jẹ́ pé tá a bá wá fẹ́ mọ gbọ́lá fún yàn kan àbí tá a bá fẹ́ mọ dúpẹ́ fún yàn kan òun náà lọ́wọ́ subhanahu wa ta'ala sọ pé alladhi khalaqa lakum alladhi khalaqa lakum ma fil ardi jami'an gbogbo ti bẹ́lẹ̀ náà yẹ̀yẹ́ ni kò sí nǹkan kan dáa lè yọ fún bẹ́ẹ̀ táwa ní Allah subhanahu wa ta'ala kọ́ ló dá ilé ẹ̀wọ̀n sì tún ti bẹ́lẹ̀ lẹ̀ òun náà lómi a máa rí yẹ̀pẹ̀ inú lẹ́lẹ̀ náà wà á máa ráwọn ẹranko lóríṣiríṣi inú lẹ́lẹ̀ náà wà á rí inú ẹranko tó Allah subhanahu wa ta'ala dá ṣe pé dé ní ẹsẹ̀ méjì ni ó máa fi rìn gẹ́gẹ́ bí adìẹ ilẹ̀lẹ̀ náà wà ẹ̀dá náà ẹsẹ̀ méjì là máa fi rìn dábà ni wá inú ilẹ̀lẹ̀ náà wà dẹ́bẹ̀ náà ni á rí ẹ̀dá mi ṣe pé Allah subhanahu wa ṣe pé lórí gẹ́gẹ́ náà ni ọmọ ènìyàn ní sábà kọ́ ọmọ ènìyàn wá dáwọ́ tẹ́lẹ̀ kó máa wá sí kíni kó máa wá rí kókó rẹ̀ méjì lélẹ̀ yóò máa kó ní abọ́mọ ènìyàn yóò sì kábù gbà kó máa lórí méjì ní òun náà láti máa sọ pé ah, èèyàn yìí pé tó bá ti fi pé mẹ́rin ó ti di ó ti di kíni ó ti di àbùkún yàtì ó ti dínkù ní dẹ́dà àwọn ará àwọn ẹranko kan tó yẹ pé àwọn ọmọ ìdẹ́rẹ́ ẹsẹ̀ mẹ́rin ara àwọn ẹranko kan tó yẹ pé àwọn ọmọ awọ́ ni àwọn kan tó yẹ pé yàtì yàtì sí àlàbà fìdí àwọn máa rìn lórí wọ́n máa wọ́ ni gẹ́gẹ́ bí ejò lápòjú onísìn ẹni bá àwọn ejò onísìn wọ́n máa rìn wọ́n máa wọ́ lọ ni gẹ́gẹ́ bí àwọn bí ọkùn gẹ́gẹ́ bí àwọn ekòló àtàwọn nǹkan míì àtàbí ejò ní gbogbo àwọn yìí ti báyìí àwọn máa ṣe kíni wọ́n máa wọ́ nílẹ̀ ẹlẹ́ ni so Allah subhanahu wa ta'ala òun náà lọ́ba tó dá gbogbo tí bẹ nílẹ̀ ẹlẹ́ gbogbo tí bẹ nílẹ̀ ẹlẹ́ yìí kí wá lótorí ẹ̀dá tó kí lótorí ẹ̀dá pa kò dá nítorí nǹkan kan nítorí pé ká sá mọ̀ pé òun nǹkan náà lọ́ka tó ṣe nítorí pé kẹ́ni nítorí pé kábàá máa jọ́sìn fóun nìkan ṣoṣo kábàá máa pa nǹkan kan ní ìbàbọ̀ fún Allah subhanahu wa ta'ala òun náà ló ti torí ẹ̀dá gbogbo kan ìwà ìpè gbogbo nǹkan yìí o kò fẹ́ nìkan kan láàyè nínú ẹ̀dá tí ó wàá lè papè mọ́ra rẹ̀ pé òun lòun lélẹ́yìn táàfin wájọ máa pín ọpẹ́ láàrin ẹni wà Allah subhanahu wa ta'ala òun náà lọ́ba ti ń rọ̀jò táwọn kan bá mú wa ara wọn aláwọn kan ti jò ẹlẹ́kùn ìwé ká àwọn kan wo àwọn ni òjòjò rọ̀ àbí ká máa sọ pé àwọn kan àwọn ni wọ́n máa jójò rọ̀ gbogbo àwọn eléyìí á ẹ̀bọ́ lálá ni ó fẹ́ ká jìnà sí anábì sallallahu alaihi àwọn tàbí ní anábì ó sọ fáwọn jọ́kan tó jẹ́ òrọ̀ mẹ́júmá anábì ní Allah subhanahu wa ta'ala ó ní ó sọ mẹ́júmá yìí ó láwọn kan ti jí nìsín wọ́n jí wọ́n jí wọ́n di kèfèrí wọ́n sùn ní mùsùlùmí nípa wọ́n wá jí wọ́n ní ìgbàgbọ́ sí ìràwọ̀ wọ́n wá di kèfèrí sí Allah sùhánà wa ta'ala àwọn kan bẹ tó jẹ́ pé wọ́n dí lónìí wọ́n ní ìgbàgbọ́ sí Allah sùhánà wa ta'ala wọ́n á ṣe ni wọ́n ní kí ti kèfèrí sí ìràwọ̀ lọ́nà wo òun náà ní pé òjò tó rọ̀ mọ́júmọ́ àwọn kó sọ pé mọ̀tẹ́rì náà orí kádà àwọn gbà yí pé ìràwọ̀ kan ní rọ̀jò fún àwọn kan lájọ kan rẹ̀ bẹ́ẹ̀ so àwọn eléyìí ti báyìí ànábì sallallahu alaihi wasallam ó sọ báyìí pé ó láwọn ìta sọ yìí hádá Allah subhanahu wa ta'ala ní hádá yàní kafirun bí wa mu'minun bí kàwáàkì àwùjọpàpọ̀lù anábì sallallahu alaihi wasallam ní àwọn tó bá sọ ọ̀rọ̀ eléyìí ìràwọ̀ báyìí ló mójú wá fún wa ike àwọn eléyìí o àwọn eléyìí àwọn ni wọ́n ṣe kèbèrè sí Allah subhanahu wa ta'ala mu'minun bil kawatib àwọn eléyìí wọ́n ṣe kíni wọ́n nígbàgbọ́ sí ìràwọ̀ pé ìràwọ̀ ló rọ̀jù fáwọn àwọn àwọn kan bẹ tó jẹ́ pé àwọn sọ pé mùsùlùmí náà bí fadlillah ìgbé pẹ̀lú ọlá Allah subhanahu wa ta'ala òun òun so irú àwọn eléyìí ti báyìí àwọn náà ṣe kí ni àwọn ni wọ́n gba Allah subhanahu wa ta'ala gbọ́ àwọn ni wọ́n ṣe kèfèrí sí kí ni àwọn ni wọ́n ṣe kèfèrí sí àwọn àràwọ̀ so látara àti eléyìí láti mọ̀ yí pé kí ni ká nígbàgbọ́ pé àwọn nǹkan bẹ tí wọ́n ti jò ká nígbàgbọ́ pé àwọn nǹkan bẹ tí wọ́n ń pàjò eléyìí ẹbọ ni sí Allah subhanahu wa ta'ala nígbà yá Nabi sallallahu alaihi wasallam tó bá di pé ọ̀dá já tó bá di pé òjò rọ̀ tí irúgbìn ò jáde táwọn ẹranko ti ń kú àwọn dábà tí wọ́n ti ń sàárẹ̀ látara pé kò sómi àwọn tàbí olùlẹ̀ bá nàbí ni ẹbí lábá owó kàtí wá bá nàbí sallallahu alaihi wasallam jọ jimá ìpè ìyá nàbí sallallahu alaihi wasallam òjò rọ gbogbo orúkẹ ló ti kú náà àwọn ẹran gbogbo àwọn ẹran táńdá táńdá fún òró mi wọn gbogbo wọn ti kú wọn ti sàárẹ báwa bẹ Allah subhanahu wa ta'ala kọlọ jù fún wa anabi sallallahu alaihi wasallam ó wá bẹ Allah subhanahu wa ta'ala ó wá bẹ sísàdúrà yìí bàtà anabi sallallahu alaihi wasallam ó bẹ Allah subhanahu wa ta'ala ó sì jáde kó òdìjí máa tó jòbí bẹ̀rẹ̀ òjò yìí wá rọ̀ fáá títí ó tún fi wá di ọjọ́ jímọ̀ tó tẹ̀lé ẹ̀wọ̀n ní àwọn kọ́ ní àwọn kan làwọn ṣe kíni àwọn làwọn rọ̀jò àwọn kọ́ ní àwọn làwọn ṣe kíni àwọn làwọn ń tíjò tó bẹ́ẹ̀ di ìdíra ìlàyé ànábì sallallahu alaihi wasallam pé ànábì bí Allah subhanahu wa ta'ala kó bá wa rọ̀jò ànábì wa rọ̀jò ó wá di ọjọ́ jímọ̀ tó tẹ̀lé òjò yìí wá já fásitì lánìgbà wọn àwọn tàbí àwọn lárúbá ìfúnra padà bá nàbí sọ̀rọ̀ àwọn àlọ́ sọ̀rọ̀ báwọn tàbí wọn bá nàbí pé a ah, àwọn kan ti bẹ̀rẹ̀ sí máa ń wò tí òjò tó rọ̀ tí ò dá ìyẹn orí ti bó bá ti máa ń tẹ́pà lójú yìí tó lè bá ti rọ̀ níjọ́ mẹ́ta tí ò bá já bàtà tí ò sì àwọn ìlú ìgbẹ́ ní ṣe pé wọ́n àbínákọ́já lè kó nílé náà gbé tó lè bá rọ̀ pé bàjá láwọn ọba súnlé tí ò rí so irú rẹ̀ náà wá ní tó ṣẹlẹ̀ nígbà táwọn lábá àwọn tàbí wà lórí bá ti pé gbogbo nǹkan tó ti bẹ̀rẹ̀ sí máa ń wò ogun tá ń tọrọ pé ojú o máa rọ̀ sí òjò ìdílẹ̀ tí rọ̀ débi pé tuntun ba oko ìjẹ́ òjò ìdílẹ̀ débi pé tuntun ba ilé jẹ́ àrẹ́bí sallallahu alaihi wasallam tó wá tó wá bẹ̀rẹ̀ sí sàdúrà ó wá bí Allah subhanahu wa pé alal àkáàmì wal àjàm wàtìrọ́d wà àmáàtì wà àmáàtì àṣìyàn ó wá bí Allah subhanahu wa ta'ala pé eh, eh, Allah subhanahu wa àwọn outskirts àwọn ilé tí ìgbèríko ẹ̀yìn ní ọmọ bá rọ sí dákan láàárẹ̀ ìlà mọ́rọ̀ léwa lé nító rọ léwa lé nító Allah subhanahu wa ta'ala níbi wá bí ibi òkè ibi ẹ̀yìn ìlú àwọn ibi tí wa darí òjò lọ síbẹ̀ òjò yìí síse so eléyìí náà ní túmọ̀ pé kíni ibi tí a bá rí wa tá a bá rójò ànábì kọ́ wa nábìlà táyàn láti Allah subhanahu wa ta'ala táàkì wójò bójú ìbá tún wá wọ́n bá tún wá lágbára tó tún bà kẹjẹ́ òun náà ni tó tún kọ́ wa pé hawalaina la alaina ó tún kọ́ wa nínú yéṣu muslim kálọ̀ wà tó bá di àárí àdúrà ibẹ̀ so eléyìí òjò ẹsẹ̀ náà tó fẹ́ rọ̀ kéèyàn wá gbé kíníkà títa kó máa pọ̀ pọ̀ àbíkọ́ wá sí kíníkà wá gbígbà kan títa pé ah, á ti òjò yìí ni àbíkọ́ wá gbà pé àwọn kan ní sọdún lọ́wọ́ kí á nígbà tó bá ti sọdún wọn lọ́wọ́ òjò gbọdọ̀ rọ̀ ni fún àwọn aṣọ bá àwọn lọ́wọ́ á òkúgbọ̀ lọ́rọ̀ gbọ́rọ̀ lọ́jọ́ mi á nǹkan tí ò dá lélẹ̀ nínú àwọn àdìọ́kàn so a gbọ́dọ̀ ní àdìọ́kàn pé kíni pé Allah subhanahu wa ta'ala òun náà lọ́ba tí máa rọ́jò iná ló ń sọ fún wa pé huwa alladhi khalaqa lakum ma fil ardi jami'a gbogbo nǹkan tó wà lórílẹ̀ pátápátá látòkè délẹ̀ Allah subhanahu wa ta'ala òun náà lọ́ba tó dáa fún wa ó lẹ́yìn tó wá dá gbogbo nǹkan tó wà lẹ́ẹ̀lẹ́ ìtẹ́ lẹ́gbà tí Allah subhanahu wa ta'ala òkú ti bẹ̀rẹ̀ lẹ̀ ó dá òkè ó dá omi ó dá òkú kan ó dá òkú ẹranko ó dá ntáàmà jẹ kúkẹ́ ẹgbà tó wá dá tán thumma stawa ila sama lẹ́gbà ilẹ̀ Allah subhanahu wa ta'ala Allah subhanahu wa ta'ala wá sí kíni ó wá já sánmà ó wá já ní sánmà méjì <clears throat> méjì ní so àyà yìí òun ní jẹ́ wọ́n yé wa ipe Allah subhanahu wa ta'ala sánmà ibi táwọn òwò lọ́kàn báyìí kìí ti sánmà o kìí ti sánmà làwọn òwò lọ́kàn báyìí àwò làwọn òwò lọ́wọ́ yàwó sánmà làwọn òwò ẹ̀dá kan ò lè dé sánmà àyàfi pẹ̀lú ìyọ̀dá Allah subhanahu wa ta'ala tó àwọn mọ̀láì àwọn àjànú tí wọ́n máa kúra wọn sọ́mọ́ láwọn lọ sọ́mọ́ kò lè dé sọ́mọ̀ tá wọ́n máa bá tẹ́lẹ̀ wọ́n dé tòsí tòsí pé káwọn máa dín ọ̀rọ̀ gbọ́ so sọ́mọ̀ yìí Allah subhanahu wa ta'ala Allah subhanahu wa ta'ala wa sọ sọ́mọ̀ yìí pẹ̀lú kíni pẹ̀lú dizin ọ̀gbẹ̀ pẹ̀lú pẹ̀lú kíni alkawaati pẹ̀lú àwọn àràwọ̀ yìí àwọn àràwọ̀ yìí tá máa rí omi sọ̀sọ́ tó ń sí ilẹ̀ bá tún sí ìràwọ̀ yìí Allah subhanahu wa ta'ala tó lò sí pé kí ni ká máa fi mọ̀nà tá a bá dá lọ ìràwọ̀ yìí àwọn àwọn tó bá nímọ̀ nípa tá a ti lọ fi ìràwọ̀ dá ojú ọ̀nà mọ̀ wọ́n sì máa ah, ọ̀nà ìràwọ̀ yìí ọ̀nà ibi tó ọ̀rọ̀ dá kọjú sí ọ̀nà ibi tó rùn ti máa yọ̀ ní títí máa yọ̀ ní ọ̀nà yìí ọ̀nà ọ̀nà tí ọ̀nà kíná gbogbo rẹ̀ ní ibùyọ̀ òun ibùwọ̀ òun àwọn tó bá nímọ̀ nípa rẹ̀ wọ́n mọ̀ gbélé Allah subhanahu wa ta'ala wá ó wá dá sánmà Ànábì sallallahu alaihi wasallam ó lẹ́nu hadithi rẹ̀ pé Allah subhanahu wa ta'ala ó gbé Ànábì sallallahu alaihi wasallam ó gbé ó fi ṣèrìn àjò gẹ́gẹ́ bó ṣe wà Isra ike ó gbé láti Mákà ó wá gbé Ànábì sallallahu alaihi wasallam lọ sí Jerusalem láti Jerusalem ó wá gbé Ànábì ṣèrìn àjò lọ ó wá gbé Ànábì ṣèrìn àjò sọ́dọ̀ Allah subhanahu wa ta'ala ní sámà kejì lọ so Ànábì sallallahu alaihi wasallam ó láǹfààní láti débẹ̀ Ànábì sallallahu alaihi wasallam ní sáwọn sámà yìí ó bẹ̀rẹ̀ sí pàdé àwọn ànábì tí wọ́n ti kọjá lọ lẹ́sìrìsì ó pàdé wọn títí tó fi dé sánà sánà gbẹ̀yìn tó fi wá déwájú Allah subhanahu wa ta'ala ìbílù wá dé tó ń lè dé gbẹ́tọ̀ tó ń lè dé nì ànábì sallallahu Allah subhanahu wa ta'ala tó fi wá fún ní ìhun òun náà ló fi jẹ́ pé gbogbo ìjọsìn ẹ̀yà gbogbo ìjọsìn náà jọsìn ẹ̀yà hátà lẹ́gbẹ̀ẹ́ tó tàwé ìgbé ká Allah subhanahu wa àmọ́ ìrun àníṣọ̀lá wa lọ sọ́là pẹ̀lú ìgbà wa fún wa ní láti sọ́mà òun náà ló pàtó jẹ́ kí ni òun náà lànà sọ pé <clears throat> ìrun yìí ẹni tó bá fílẹ̀ tí ò bá kí ìyàtọ̀ tó wà láàrin wa àtàwọn kèbèrè òun náà nìmú yìí ẹni tó bá fílẹ̀ tí ò bá kí ààrẹ táwọn fi kèbèrè òun náà nìmú fi lágbára ẹni tó bá kí ẹni bá gbáwẹ̀ ẹni bá fi ìdájọ́ rẹ̀ ìdíkèbèrè rẹ̀ kò dàbí ìdíkèbèrè ẹni bá kí wọn tí wọ́n bẹ́ẹ̀ bá tí wọ́n bẹ́ẹ̀ bá tako àwẹ̀ ibi kò sí ti jẹ́ àwẹ̀ nínú ẹ̀sìn yìí kò sí ti jẹ́ àwẹ̀ nínú ẹ̀sìn wàá gbà sórí ẹgbẹ́ àwọn ìsìláì kò sí ti kìbìrì kò kò tako ó pé kò sí ti jẹ́ àwẹ̀ àmọ́ wàá tako pé kò sí ti jẹ́ àwẹ̀ nínú ẹ̀sìn àwẹ̀ wo kò àwẹ̀ sí kò sí kankan ti jẹ́ àwẹ̀ sórí ẹgbẹ́ àwọn ìsìláì kò sí kìbìrì látàrí sòwò náà ló pàṣẹ pé ọ̀rọ̀ ìlú lágbàdà alẹ́sọ̀lá wa lọ sọ́lá ní àkọ́kọ́ tó kọ́kọ́ sì ṣírò rẹ̀ fún àtúwájú ọ̀gbẹ̀dẹ̀ àlùkìyàmà òun náà ní ìran ìpè tí mo yẹ bá ti wá dáa tó bá ti wọ́n ṣẹ́ dáadáa yẹn tó bá ti pé á ó kírun yìí ó kí dáadáa ó kú òòrùn ìṣirò tó kù ìṣirò tó kù yẹ fún mi àwọn tó máa wò tó máa yẹ

òun náà ni ọba tí ìmọ̀ rẹ̀ rọ kiri ká gbogbo ẹ̀dá tó dá kò sẹ́dá kan tó lè yọkó nínú Allah subhanahu wa ta'ala kò wá ní kíníkà ló ń ṣe ìdá ìwá ṣe kíníkà kò wá ṣe kíní Allah subhanahu wa ta'ala wà nípa nípa rẹ̀ so eléyìí òun náà ni ó máa jẹ́ sí fáwọn ta àwọn àwọn kọ̀dáyíyà àwọn mọ̀tẹ́bílà àwọn tí wọ́n gbà tí Allah subhanahu wa ta'ala kò ní kò tó ṣe kíní kò ní mà nípa àkàkà so Allah subhanahu wa ta'ala kí ni rẹ̀ fún wa níbi bàyí nínú alukur'an ipe kí a ipe Allah subhanahu wa ta'ala ó nímọ̀ nípa gbogbo nǹkan nínú ẹ̀kọ́ tí àwọn onímọ̀ sọ fún wa ipe ó wà nínú yìí òun náà ni pé Allah subhanahu wa ta'ala wa pé òun dá ilẹ̀ ẹlẹ̀ ní bẹ́ẹ̀lẹ̀ yẹnyẹ gbogbo àwọn gbogbo bóyá bí ni àbómi ni àbí rúmi ni àbẹ́yẹ ni àbí gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ló yẹ kó pa nípìnlẹ̀ kò sí nǹkan kan ló yẹ wọ̀ pa àyàfi nǹkan tá a bá ní sẹ̀rí àti ẹ̀wà sọ pa pé eléyìí ẹ̀ má débẹ̀ o eléyìí ẹ̀ má débẹ̀ o àwọn eléyìí tí wọ́n sọ pé àwọn débẹ̀ yìí àwọn láwọn ti ní àwọn láwọn ti nà sí igi tó bá ní a má débẹ̀ pé ẹ má débi igi ẹ má jẹ́ àgbọ̀rọ̀ jẹ́ gbogbo àwọn tó bá ti tù tá a bá ti gbọ́ pé ẹ débẹ̀ àmà jẹ́

gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà làwọn ẹran òkú gbédé ẹran tí wọ́n bá tí wọ́n dú abẹ́ran tí wọ́n dú tí wọ́n dú pẹ̀lú ọkọ̀ aláàbò máa tọwọ́ dáadáa abẹ́ran tí wọ́n fi gbọ́ ọ̀sán abẹ́ran tí wọ́n kú lọ́rùn pa abẹ́ran tí wọ́n jí sáǹtì ìjábọ́ láti rí àkàtà gbogbo ìlàwọ́ lọ́ba ni gbogbo ilé ìtẹ́sí báyìí wọ́n fi dégé ni wọ́n ni owó àwọn ẹran yìí àgbọ̀rọ̀ jẹ́ tó bá pa á fún nǹkan bí ò sí mẹ́sì ìjọba ní àmọ́ sí mẹ́sì kí ẹ̀ lóhun ṣe ó wá lóhun pẹ̀rẹ̀ fún àgbọ̀dọ̀ jẹ́ bí ẹran èèyàn ti fìdáwò bí sọ́wọ́ pa jẹ́ jẹ́ tó gbé kíni wọ́n pa á fún nǹkan tó gbé kíni tí ò sí ní dá kan ibi ó wàá pa tó wá wá pa ánúwà fi sàárà ó ṣe bísí láì sí ọ́nà kó ṣe bísí láì ẹgbẹ̀rún sí irú ẹran báwọn ní ti àgbọ̀dọ̀ jẹ́ nítorí pé kí ni in tí wọ́n pa fún ìyàní wọn ò pa fún Allah subhanahu wa ta'ala gbogbo àwọn nǹkan wọ̀nyí gbogbo ẹ̀ ẹ̀tọ́ ló jẹ́ fún wa àfi yìí tá a bá tẹ̀ wá rí a wá rí àyà nínú al-Qur'an àbí tá a bá wá rí àti látọ̀ Ànábì sallallahu alaihi wasallam tó wá sọ fún wa pé eléyìí ò èèwọ̀ ni àwọn ìtọ́wọ́ pẹ̀lẹ́wọ̀ fún wa yìí àwọn yìí nìkan lágbọ́dọ̀ sí kí ni owó lágbọ́dọ̀ pèlè wọ̀ fúnra wa ibi tẹ́wu tún wà nù àwọn kan mí bẹ́ẹ̀ nítorí pé àwọn èèyàn láwùjọ nísìn wọ́n tún wá sọ ọ́ di èèwọ̀ fára tiwọn wọ́n ní kíní yìí wọ́n ní èèwọ̀ ìdílé tiwa ni ká ìdílé tiwa ìdílé tiwa ayé jẹ́ ìpín tó ṣe pé ìpín ẹ̀tọ́ ni fún gbogbo èèyàn ìdílé tiwa ayé jadìẹ ìdílé tiwa ìdílé tiwa ayé jẹlá ìdílé tiwa ayé jẹ ọbẹ̀ ìdílé tiwa àìjẹ ìtọ́ báyìí ìdílé tiwa àìjẹ yọ wàláhì ń bẹ bóyá àìjẹ fún bàbá yìí ni àbí àìjẹ jẹ rárá gbogbo orú àwọn nǹkan báyìí àwọn nǹkan tó yẹ pé kí ni à ń sọ nǹkan tó jẹ́ ẹ̀tọ́ à ń sọ lè fúnra wa ni a gbọ́dọ̀ sọ nǹkan kan jẹ́ ìwọ̀ fúnra wa àfi nǹkan tí Allah subhanahu wa ta'ala bá sọ lè fún wa àtàrà ìfúnra wa ní ipé inú nǹkan tí a lè sọ lè fúnra wa òun náà ní nǹkan tí máa ń kó ìpalára bá àlàáfíà wa tó pé tá a bá jẹ́ ní máa ń kó nira bára bẹ́ẹ̀ lápòjúwe ní tó bá jẹ́ ata nìdí inú ló mọ̀ sí kíni táwọn látara kó ní ọ́tà tó kó wá sọ pé mi yé jata ìwé ṣe wọ̀ látara pé bẹ́ẹ̀ ó ní ìdáta tó bá mú bẹ́ẹ̀ mílíkì ní bẹ́ẹ̀ inú ọmọ ìyàgbẹ́ àbí mílíkì ọmọ sí ọ nínú ara àbí bẹ́ẹ̀ oúnjẹ náà ni bẹ́ẹ̀ bá jẹ́ àmàlà àbí bá jẹ́ ráìsì àbí bá jẹ́ ewédú nǹkan báyìí báyìí yóò máa ṣe mí gbogbo àwọn kan báyìí pé ọba jẹ́ látara pé kí ni kó mọ́kò ní abáyàn yíwọ̀n èsì kí ni kìí ṣe pé yàn sọ nǹkan tó jẹ́ ẹ̀tọ́ dìwọ̀ ni àbá ti bá lọ́dọ̀ àwọn bàbá láwa ni wọ́n ní ìdílé wa àgbọ̀dọ̀ jẹ nǹkan báyìí wọ́n ní ìdílé wa Islam so ìdí Islam bá pèlè wọ̀ fún wa òun la gbọ́dọ̀ pèlè wọ̀ àbí nǹkan míì táwọn ẹlòmíì tí wọ́n tún wá ṣe kí ni tí wọ́n fi ń jọ́sìn wọ́n

yóò máa fi bẹ́sẹ̀ jẹun àbí yóò máa fi bẹ́sẹ̀ jẹun àbí kò tẹ̀ máa jà sán ẹ̀sìn báyìí sì yóò máa fi àjẹra rẹ̀ nítorí pé kí ni irú eléyìí ti báyìí wọ́n ló sọ́ dé wọ̀ fúnra rẹ̀ wọn ò sọ́ dé wọ̀ fún ọ nínú ẹ̀sìn gbogbo irú àwọn eléyìí báyìí ẹni tí bá ti ń ṣerú àwọn nǹkan báyìí òun náà ń kó sínú ẹni tí kí ni ń sọ nǹkan tí Allah subhanahu wa ta'ala ṣe lẹ́tọ̀ọ́ ń sọ dé wọ̀ fún wa àbí ń sọ tó ṣe léwọ̀ ń sọ dẹ̀ tọ́ fún wa ẹni tó bá ní ọmọ ọkọ tí ń lo nǹkan pé ebógun ló fi ṣe

èmi ètè ìdìnà lóòótọ́ ẹ̀sìn láti àmọ́ kọ́lé atẹ́wó oníkàwọn èèyàn wá ti kí ni kán máa ti sọ tán bẹ́ẹ̀ gbogbo owó tán máa tán bẹ́ẹ̀ yà ní owó náà owó sì náà ni so tá lọ́sùn hàn wọ́ta alábá sọ kí ní gàdé wọ̀ fún wa harura masamana wò yóò sọ tábà ní níbẹ̀ náà yóò sọ dé wọ̀ fún wa so eléyìí òun náà ní tí Allah ká mọ̀ ṣẹbọ pẹ̀lú ẹ̀ pé gbogbo àwọn ìdẹ̀ra yìí tí ò bá sọ fún ọyẹ ká máa rí fúnra wa tí ò bá sàlàyé fún wa pé káwo sánmà bó ṣe rí ọyẹ káwa náà máa ronú bí sánmà ṣe rí òlújọ kan rí ọyẹ ká máa ronú bí lẹ́lẹ̀ ṣe rí fúnra wa ọyẹ ká máa ronú sẹ́mi ara wa pé àwọn kan bẹ àjọ ń bẹ lánàá ni ó sì lónìí wọn ni wò sí mọ́ àwa jí wọn jí wọn jí wọn ají wọn tì àgbà tá a lọ lè gbé wọn sí àwọn ẹlòmíì bẹ́ẹ̀ ni tó bá sùn ó yẹ ká tàtàrà ilé ìkápá Allah subhanahu wa ta'ala àwọn kan bẹ àjọ ti sí àjọ ti wàhálà ni àwọn ilé òsì lówó àwọn ilé òsì níní ó yẹ ká ronú sí pé ọba kan náà ni ọba tí ń ṣe eléyìí fi ń dára ni so tá bá wá ronú sí gbogbo eléyìí tá bá wá ronú sí dáadáa eléyìí ni wàá já gbà Allah subhanahu wa ta'ala mà yóò jẹ àwọn ìjọsìn fóun nìkan ṣoṣo àwọn èyí tó lálàáfíà ń bẹ àwọn èyí tí ò bá lálàáfíà ń bẹ gbogbo ẹ̀ náà láti kíni lásàlàyé fúnra wa tó bá àwọn kan mí bẹ tó bá àwọn kan ni wọ́n gbélẹ̀ rọ kí wọ́n wá sọ fún wa pé kíní kan wá ṣe báyìí kíní kan wá ṣe báyìí so àwọn mí bẹ tó pé Israiliyat yàní àwọn nǹkan táwọn mí gbọ́ lẹ́nu àwọn ọmọ bani Israẹla ni tó pé ìtàn tí ò lálàáfíà ni so ìtò lálàáfíà látọ̀dà nàbì sallallahu alaihi wasallam tánàbì ìdí bẹ́ẹ̀ náà alukur'an nínú àwọn àyà míì náà tí a lọ sí sọ́tù bákọ́rà á sàlàyé rẹ̀ fún wa nípa ànábì adam aleyhisalaam tó yẹ pé òun náà ni àkọ́kọ́ ẹ̀dá tí Allah subhanahu wa ta'ala kọ́kọ́ dá òun náà ni bàbá aláwọ̀ wa bá a ti wà yìí ànábì adam náà ni ó sì olóṣèkínni òun náà ló ṣe gbogbo wálẹ̀ tó bá di ọ̀la insha Allah á máa sọ̀rọ̀ nípa rẹ̀ fún wa Allah subhanahu wa ta'ala kí wọ́n dà sí àlékún agbóyẹ̀sìn rẹ̀ fún wa kó kó jẹ́ ká mọ òdodo lódodo kó jẹ́ ká mọ tẹ̀lé kó jẹ́ ká mọ ìbàjẹ́ níbàjẹ́ kó fún alágbára láti jìnnà sí innahu waliyyu dhalika wal qadiru alayhi hadha wa sallallahu ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi wa sallam subhanakallahu wa bihamdik ashhadu ilaha illa anta astaghfiruka wa atubu Thank you. pé àwọn nípa asọ̀rọ̀ nípa interest títẹ̀ ń bá wa ra káàdì lọ́dọ̀ MTN ìdíbà nísìn tó ra kákọ́ pàkíyèsí ara sí kìnnìkan èyí ò ra káàdì ìdíbà nísìn èèyàn yáwó lọ́dọ̀ MTN ni nítorí pé òkòwò ti gbìn tó wá pé bá ra káàdì ó lọ lè ra káàdì pé ó sì lóde ẹ̀ fúnra rẹ̀ ìdíbà so téèyàn bá yáwó lọ́dọ̀ MTN ó yá hundred naira ìdíbà nísìn yàní ó yá ninety five naira àbí ìlú lámájá Oya yá ninety five naira ẹ́ ó yá ninety five naira ó wàá fi san hundred naira padà ẹ̀dí báwo sì ewé èlé eléyìí interest náà eléyìí ó ti báwo kì í ṣe pé bóyá o rà á kì í pé rà nǹkan báyìí direct lọ wọn ó owó ni téèyàn bá ti yá owó nínú sẹ̀ríà Islam tá a bá yá nǹkan déédéé nǹkan tá a bá yá òun òun náà lágbọ́dọ̀ dá padà tá a bá fẹ́ kí ìbá wọ̀ á mo yá olówó kò fi ṣe bísínẹ́sì àwọn ìlú mi tó máa ṣe mistake bẹ̀rẹ̀ mi náà pé mo yá olówó kò fi ṣe bísínẹ́sì ipe ṣebó fi ṣòwò ní ipe tó bá fún mi ní ntọ́lé sí ajẹ́pẹ́ kí ni ajẹ́pẹ́ kò ṣe rìbá eléyìí interest náà ni nítorí pé ọ̀tọ̀ ni jẹ́ ìyá olówó kó fi ṣòwò àti ìyá àjọ ṣòwò nítorí pé tó bá yá olówó tó fi ṣòwò yìí tí owó yẹn bá parun túláàsì yóò wá owó rẹ fún ọ ó jẹ gbèsè nù yóò san bó bá kú àwọn ẹbí rẹ ó san ẹ ti bá wọn nísìnyí àmọ́ tó bá yẹ pé ṣe mú owó wá kájọ fi ṣe bísínẹ́sì hundred thousand kájọ fi ṣe business tẹ bá ṣe business yìí tí wọ́n ṣe tí wọ́n ṣe tó wọn bá parun ó kálukú pọ̀ yóò jọ faramọ́ ni ìwọ faramọ́ owó tó owó tó ṣe kíni owó tó nù owó tó sọnù owó tó ṣòfò ìwọ faramọ́ àwọn ó faramọ́ ìwọ faramọ́ wàhálà àti ẹ̀ náà nítorí wọn náà ṣe wàhálà ẹ tó sáàbù ní ṣe bí wàhálà náà ló ṣe wàhálà òrí kankan bí wàhálà rẹ ẹjọ ṣe kíni ẹjọ faramọ́ ẹ so eléyìí òun náà ní kíni òun náà ní àlàyé tí ń bẹ níbi irú nǹkan báwọn nínú àwọn nǹkan tí ó tún yẹ ká pàkíyèsí ara wa sí òun náà ní sápẹ ní àlùbẹ́yò bíi tẹ̀síìtì àwọn èèyàn máa rò pé bóyá ń bẹ nínú rìbá àbí ń bẹ nínú interest ipe ká tajà fún yàn ipe tó bá fẹ́ sanwó nísìn hundred naira ni àwọn tó bá yẹ pé ó sanwó ní oṣù mẹ́ta sísìn ẹ two hundred naira níta fún ọ so eléyìí kì í sowó èlé o eléyìí kì í sowó èlé eléyìí náà ń pè ní àlùbẹ́yìí ó lè tẹ̀sí ipe tó bá yẹ kó sanwó nísìn iye cash iye táǹtà ni àwọn tó bá yẹ pé ó sanwó ní oṣù mẹ́ta sísìn iye báyìí nítorí pé ẹni tí ẹni tí ó gbowó lẹ́yìn oṣù mẹ́ta tó wáyé bá ti tà á ni hmm, tó wà nígbà yóò ti tà á yóò tún ṣe kí ni yóò tún fi ṣe kí yóò tún fi hàmí yóò ti tà á yóò ti máa bówó rẹ lọ so eléyìí àlùbẹ́ òbí tẹ̀sí ti máa ń pè so kò sí ìrántá tí ó burú mbẹ́ àmọ́ ìtọ́ wa dáa jù bẹ́ẹ̀ ni pé bẹ́ẹ̀ bá wa lè ṣe àmójúkò fún rẹ ni bẹ́ẹ̀ bá lè sàánú rẹ ni ife tọ̀ ten thousand náà ní ń tà á ò lágbára láti sanwó ní sí lóòótọ́ ó dáa mo tà á fún ten thousand òun náà kó fi dòṣù mẹ́ta so eléyìí nísìlá yóò ṣe kíni yóò tún máa gbalada lórí ẹ̀ látara pé kíni látara pé èèyàn ṣe ẹ̀dẹ̀ fún èèyàn yẹn sàánú yẹn Allahu ta'ala a'lam. lórí ọ̀rọ̀ kẹ́rì tí ó yá tí ó yá lọ sí ọ̀dọ̀ àwọn nẹ́tíwọ̀kì yẹn láì kí bí a kí ẹ̀sìn ọ̀pọ̀ lórí ẹ̀ especially bí ẹni tí ẹ̀ ń sìn náà bẹ́ yá wọn lówó tí ẹ bá fẹ́ kóòtù àwọn ọ̀pọ̀ àwọn fẹ́ǹtì wọn fọ́lọ́wọ́n ti ní ọ̀pọ̀ sọ́jà pé kọ́ọ̀tù yóò àfikún ten million ní èdè sábẹ́ ìyàwó ẹ̀yẹ fún yàwó ẹ̀fẹ́ lẹ́dẹ̀ẹ́ láti ẹ̀fún ní àbí ninety four naira six naira tó kù ó máa jẹ́ owó iṣẹ́ tí kò yẹ ṣe fún ọ̀dí jẹ́ fún kọ́ọ̀tù yẹn lówó látàdé ṣé ìbá máa lè rí bọ́ọ̀ tó sàmì yóò wọ́pọ̀ àpọ̀ ìyàwó ìyá tó ọ̀rẹ́ ẹ̀sẹ̀ fún ẹ̀kí náà ṣé ìbá ní ó mọ́ wọ́n lè pẹ́ṣọ̀ gbàmí àgbé mọ́ nǹkan tí. ẹ ṣe bẹ́ẹ̀ ṣàlàyé rẹ̀ yìí bẹ́ẹ̀ ṣàlàyé yìí bá kìkan náà ló já sí ẹ̀dí bá mi sì torí pé ìtí ìsìláàmù fẹ́ lò ní pé tá a fẹ́ sọ̀rọ̀ lórí pé yíyá nǹkan gbólóhùn yíyá òun náà òun náà ló wà ń bẹ̀ gbólóhùn yíyá dídá padà yíyá sísan tó bá yá ni tó bá yá ni ti fọ́ naira ní ìsìláàmù ojú ẹni sì wọ́n fún ninety four naira tó bá lòdù káàdì hundred naira nísì kí ni ó jà ó jà hundred naira ó yá ninety four naira ó wá fi ṣe kí ni ó wá fi san ó fi san but ẹ́ o pé bẹ́ẹ̀ àmọ́ ìtumọ̀ rẹ̀ náà nù. nítorí pé eh, eh, service charge lórí kíni lórí pé wọ́n yá àyàn lówó eh, lórí pé wọ́n yá àyàn lówó ẹ ti bá wọn sí nítorí pé nínú Islam kìí ṣe pé ìtẹ̀yìn bá pe kíná kọ̀kọ̀ rẹ̀ àlébọ̀tú bìlìmàání wàlẹ́ ìtàbí kíni wàlẹ́ àlébọ̀tú bìlàkọ́ ikú wọ̀lú sàmàyà. ìta fẹ́ lò ní ṣẹ̀ríà ni pé yàní pàápàá nǹkan kan gangan la fẹ́ lò ẹ ti bá wọn sí kìí ṣe pé báyá pẹ̀lú lábìlà alfáàz wọ́n àtàrí pẹ̀lú àti kìí ṣe pé lábùtù tá a lò ń àbí orúkọ tó máa pèkìní kan fún yín sí pé wọ́n pèkìní kan báyìí ní ìgbà báyìí ẹ wà tó sì dájọ́ ní sẹ̀ríà ẹ pé bò ni wọ́n ń ṣe kí ni wọ́n ń ṣe bẹ́ẹ̀ so tẹ bá wà mọ tó ń ṣe bẹ́ẹ̀ òun náà ní dájọ́ ó kí ni yóò bẹ́ẹ̀ sì lélẹ́rí so àwọn ènìyàn ń pè ní sábìtì àjìní sí báyìí èdè bá mi sì káwọn náà wá wò pé sábìtì àjìní jẹ́ sábìtì àjìní jẹ́ rárá á wò pé sábìtì àjì kí ni jẹ́ kílẹ̀ fi ń ṣe sábìtì àjì ẹtí báwọn nísì kí ni sábìsì tẹ rẹ́ńdà tẹ wá ń tẹ kí ni tẹ wá ń tà ìṣẹ̀lẹ̀ lé ẹtí báwọn nísì ẹ yá àyàn lówó nítorí pé sábìsì tẹ ń sọ yìí gan ẹtí báwọn nísì kéésà wa dandan làwọn ẹni wọ́n ń dà sábìsì fún direct MTN ni wọ́n ń dà sábìsì fún báwọn ta káàdì mọ́ni ẹtí báwọn nísì pé nígbà tí èèyàn gbá àyàn pé tọ̀ mo gbọ́ sí pé tọ̀ mo fẹ́ máa yáwọn yẹn lówó èmi gbó kalẹ̀ nísì báyìí káwọn yẹn máa wá yá owó lọ́dọ̀ rẹ̀ tó bá ti wá yá owó yẹn ètí báwọn nísì ètí wọ́n fi sàn ní ètí báwọn nísì ètí máa wá ń lé bẹ́ẹ̀ bó bá ṣe rí sí lèmi náà máa fi sanwó oṣù rẹ fún ọ ebi tán sọ náà nù so eléyìí kò sí àtọ̀ láàrin méjèèjì ẹ jẹ́ ká gbé e kúrò ní sáfíìsì MTN ká pé bàbá olówó kan ní sinwó kọ́sọ̀bù kankan lẹ̀ ó wá bẹ̀ nìkan síbẹ̀ pé tọ̀ tòkó síbẹ̀ o ẹ máa wá yá owó tẹ bá nídìí owó àmọ́ tẹ bá ti yá ninety four naira ẹ fi dáwọ́ dẹ́nìyà padà àmọ́ ní tí mo gbà síbẹ̀ yìí o ní tí mi ti máa sanwó oṣù rẹ̀ fún òun náà ni bí àwọn èèyàn bá ti ń yáwó sí ẹ so owó òní ti báyìí nìsín ẹ̀yọ́ máa pè ní kíni ẹ máa pè ní service charge fún ẹni yìí bẹ́ẹ̀ ni ẹni gẹ́gẹ́ kọ́ ni èèyàn bá dà kápọ̀ dà lẹ́sìn ó ti yọ báyìí nìsín so ó clear dáadáa pé yíya owó ni ẹ̀dí báyìí nìsín àwo náà ni mo yáwó mo fi dáwó padà kì í ṣe pé báyà èèyàn ra ọjà èèyàn tajà wọ́n yẹ kó ìbára ọjà ìbára ìbára tajà ni wàhálà Allahu al-bay'a wa harrama a bá ti fi pamọ́ fúnra wa fóònù mi yìí bó ṣe fọ́ yìí bó ṣe rí iná tẹ́nìkan bá rí tó bá wo máa kó wò ó ó sá dáa mà kò lọ lè wò dáadáa ten thousand ló fẹ́ tà òjì bá rẹ̀ sí ó sì wò ó wò dáadáa olówó òun ó sì mú lọ àlùbáyé á ah, nílé kìyà ìlú àwọn ìsìn táàbà ti fi nǹkan pamọ́ fúnra wa ń bẹ̀ hmm? so òwò lélẹ́ yìí hùn so ní àlọ́sùn wa dára ní ká máa jẹ owó wa láàrin ara wa illa an takuna tijaratan an taradin minkum yàrá ẹ̀ kó jẹ́ pé kí ni kó jẹ́ pé òwò tábí bẹ òwò lẹ́jọ́ sí láàrin ara yín wallahu ta'ala a'lam. nígbà máa sì ní bà mí lórí ra ní ìmọ̀ kóòdù kí ní ẹ̀ máa mọ̀ sí gbàgbé. àfúnṣe ilé lọ́ra àlìjàbá jàbá But question then we need to pay, ṣé is there any limit to profit three hundred and ninety lórí ọjà tẹ́lẹ̀ náà? Nǹkan tí mo ta sí kí ni Islamically ṣé bá rí wà lórí rí? Ṣé kò sí ẹ̀rí kan nínú àti sùn bàbá àlẹ́ ọ̀sálá tó wá sọ pé èyí tí ẹ̀ gbọ́dọ̀ jẹ́ ni àbí tẹ̀yìn jẹ́ pé ah, ó gbọ́dọ̀ jẹ́ báyìí lọ. Ẹnu kìíní kan náà ni pé ká kí ni ká àwọn mọ̀jẹ̀mú kan náà gbé kalẹ̀ fún àmì ìwò kí ni májẹ̀mú yẹn òun náà ni pé kó mọ̀ jẹ́ pé ẹni tẹ́ fẹ́ tajà fún ẹni tí ò mọ nǹkan òun ni ní ẹni islam fi hàn fún wa pé kí aró ara ilé kí wọ́n máa lọ lè dá aró oko lọ́nà aró oko tí ń gbé ọjà gbọ́jà bọ̀ wá látòkò ẹ̀kọ́ nǹkan dáko dáko kò mọ̀ kankan jẹ̀ ní wọ́n á ń gbé bọ́ ẹ̀ wá lọ lè búlọ̀kù ẹ̀ lójú ọ̀nà ẹ̀ wá rà fún ẹ̀ wá ní èló làkò ó ní èló ni èló lẹ́ ẹ̀ kí o wá ṣe kí ni kó wá tún wá ná kó wá rà ní iye tó lẹ́sì gán iye tí wọ́n ń ta lọ́jà ànábì ká má ṣe ẹ kó gbé e lọ́jà tó bá gbé e lọ́jà kó mọ bí nǹkan rí èdè bá mi sì yóò àwọn yóò àwọn tó ṣe ta so irú rẹ̀ náà ni pé ànábì sallallahu alaihi wasallam ó ní àlùfàyè á níbi ìrìyà ó ní olùsòwò méjì yàrá ní wọ́n ṣe kí ni wọ́n ní option láàrin ara wọn pé ìyára ìyàrá mọ́ èdè bá mi tí wọ́n ẹ̀dígbà tán bá sòdodo wọ̀nyí sọ́dà kọ́ wà bá yí àná tán bá sòdodo tán ṣàlàyé ogun tí bẹ́ẹ̀ ń bi tí wọ́n fẹ́ rà yìí wọ́n ní búrí ká ibẹ̀ ìmà Allah subhanahu wa ta'ala ló fi àgbàkà sí wọn ẹ̀dígbà oníṣì wọ̀nyí kẹ́ta bá wà kẹ́ta mà tán bá fi kápá wọn fúnra wọn nùkan tí wọ́n tà ẹ̀dígbà oníṣì Allah subhanahu wa ta'ala ló ti kíni yóò yọ àgbàkà kó nu owó wọn. so ibẹ̀ ni wọ́n ti yọ pé ìpìlẹ̀ ìtó wà níbi owó ṣíṣe òun náà ni àtàrọ̀ọ̀dì agbọ̀dọ̀ jẹ́ pé wọ́n bá ti fún àjọmọ̀ nípa nǹkan yẹn lápòjú tí nǹkan ti dẹ̀ dáadáa mo wá lọ lè ra àpò ráìsì wá mo wá rà ní fifty thousand mo wá délẹ̀ yìí mo wá bá náà ta ní ten thousand ẹ ti bá wọn nísìnyí sẹ́wọ̀n pé nísìnyí báyìí ní tí wọ́n ń ta nílẹ̀ yìí ti máa wo wàhálà tí mo ṣe ti máa wo mo ṣe travel máa wo bẹ̀rẹ̀ nísìnyí báyìí so ìjọba ènìyàn àti àánú ẹ̀sìn yóò tún wá yóò tún wá fi kún síbi àwọn òpin ah jẹ́ kí n jẹ́ kí n ṣe báyìí wàyí ìlà tó bá ní tọ̀ ten thousand náà ń ta níbi tí gbogbo èèyàn ti ra ten thousand tọ̀ èmi fẹ́ máa ta tèmi náà ní ten thousand abẹ́wò ẹ̀ máa ta tèmi náà ní nine thousand ẹni kò sí kí ni kò ṣe àṣejù tó tó bá jẹ́ pé kí ni tó bá jẹ́ pé bá kàn kan náà ní nǹkan ẹ̀ ṣe rí ẹ̀ tó bá ní àwọn ìtàn ta lóko kó ní ogun mọ́tò kó ṣe kí ni kó lóko kó lọ yíra kókó wálé kó wọn wá ta lóko yà ẹ̀ dé tó wúrọ̀ àwọn tó báyìí òun náà ní tíṣe ìlànà ìgbàlẹ̀ fún wa tá a bá ti fi nǹkan pamọ́ fúnra wa ẹlòmíì ní fóònù títà níti báyìí yóò lọ kéjì kéjì fóònù yóò ṣe ṣùgbọ́n àwọn kéjì ṣìṣì yóò pa kéjì ẹ̀ dáadáa èdè báyìí ní ti ṣe pé ẹ̀ ìgbà kìíní bẹ́ẹ̀ nìkan ò gbádùn kò ní sàlàyé tó wà mẹ́fẹ́ nìyẹn pé ìdí máa ń dààmú rẹ̀ ní o bàbá jẹ́ mú bí wá tó àwọn àti ìdíbà yóò kú àwọn oníkan máa ń ṣe yóò wá sàfẹ́ nìwọ̀n ẹni wà gbé lọ irú eléyìí òun ó ti fi nǹkan pamọ́ bẹ́ẹ̀ àmọ́ fóònù yìí o nǹkan tí ń ṣe tálí pọ̀ǹtì rẹ̀ ní pọ́blẹ́mù kí ni rẹ̀ ti làǹbì nínú ẹ̀ ó ti ó gbẹ̀ tán èlólùfẹ́ tà tẹ̀ pé ó ti sàlàyé àrùn tó bá wá tà tó bá wá jẹ́ èyí títà tó ta àrùn kò bá jẹ́lé tọ́mù yóò tó ra tẹ́lẹ̀ kò sí pọ́blẹ́mù tó bẹ́ẹ̀ ni ẹ ti kí ni ó ti mọ gbogbo nǹkan ẹ ṣe rí ó ti yá bá mi sí ọlọ́gbà àdá 好的。